wanna be a you don't tell her. I tell you cause I give you umbrella. I don't fit in this together. Give you my necklace, bender. Give you my last cash, bender. I show you my best friend, friend. I thought we in this together. Give you my necklace, pendant. Show you my best friend, friend. Uh. I give you my last guy, you spend. Uh. Everything I do, I under, under, under 50, under, under, under. You know me, under, under, under, under 50, understand. That's the way you do me, yeah. Under, under, under, under, under, under, under, under, under, under, under, understand busy violin. I don't mind, I picky condemn. I don't fight the uniform man. how can you fix the problem? Uh-uh, uh-uh. Thunder, thunder, fire, that your reason. Where they give you tips, I make you leave me. Thunder, thunder, fire, that your reason. Uh, I thought we in this. be my last cash spend. Uh. I show you my best friend, friend. Uh. I thought we in this together. Uh. Give you my necklace, pendant. Show you my best friend, friend. I give you my last cash spend. Everything I do, I under, under, and 50 under, under, under. Oh, you know me under, under, under, under. I'm 50 understand. That's the way you do me, under.

It's four minutes past 4 p.m. on Fresh 105.9 FM. It's a Turaka Tuesday, first Tuesday on the road show in the month of October on Fresh 105.9 FM. I trust everybody's doing okay. As we do, I'm with you from now till 9 p.m. And we're going to start off today's show with girl chat. My ladies are sat there ready. Well, in a short while, I'll introduce them and you get to know our topic for today. A quick rundown of things to anticipate on Fresh FM from now till 9 p.m. We're starting off with girl chat at 4:45 p.m. The sports crew takes over. At 5 p.m. we have let's talk about it with Sir Yinka Ayefele and Eniton Olusegun Bamidele. That's EOBJP and Sir Yinka Ayefele will be together from 5 till 7 p.m. At which point we'll clear the way for the national national news, first in English and then in Yoruba language. And I'll be back with you right after the national news at about 7.30 on tonight's edition of The Other News, where together we'll track trending stories from newspapers, home and away. And we'll do that today. Say my thank yous and goodbyes at 9 p.m. That's the full rundown of things to anticipate on Fresh 105.9 FM from now till 9 p.m. We're headed straight back to the music, and I've got Peruzzi up next with Only One. Only one love, love. You are my baby. You're my sugar. I don't quaff, I don't high, don't shy, yo. And I don't burn the last claro. Nothing I get for my now, Don't talk, I'm not done, I get part two. Oh. And for this part, I stand by you. Other girls to come balu, but die way. This night you are looking nice. I like food and you are looking rice. I lick you, you are like chicken spice. Tonight, tonight, tonight. night. This night you are looking nice. I like food and you are looking rice. I lick you, you are like chicken spice. Tonight, tonight, I'm the only one, only one that you. up, I get banku, or die away. I talk one, you talk ten, you don't kaku. Your leg walk, it pass anku. I speak from the right angle, On die way. This night, you're looking nice. I like food and you're looking rice. I lick you, you're like chicken spice. Tonight, tonight, night, night. This night, you're looking nice. I like food and you're looking rice. I lick you, you're like chicken spice tonight, tonight. I'm the only one, only one that you ever you ever Baby, I'm the only one, only one that you ever love, you ever love. nine minutes past 4 p.m. on Fresh 105.9 FM. Welcome back to Girl Chat on the Road Show with Rolake. As always, I've got my ladies in the building, and I'm starting from my left. I've got Dami Amo in the building. Dami, what's going on? Welcome on board. Good evening good evening. That was a very short and sharp evening. Good evening to you. <laughs> Sharifa Toshoala's here as well. What's going on? Hello. <laughs> <laughs> Sherry yes, and the bedroom the voice. Okay now. Good the, evening, and babe. The and the ice too. <laughs> Yes. <laughs> Good evening. Welcome on board. Thank Merry you. Gift Sunday. Good what evening, ma'am. Good evening, ma'am. Right back at you, ma'am. What's going on? Welcome on board. Nice Thank to have you, you here. Glad to be here. Yes. So after Facebook, Instagram, and WhatsApp decided to go on hiatus yesterday, how did you guys cope last yesterday evening? Wow. What, did your life change or could you cope? um, <laughs> just, I've got Shala in the background about to die. <laughs> Mm. <laughs> you, how did you guys cope? I was restless. I was confused. confused. I was everything all in one because I'm like, at first I thought it was my network. Then I tried my bank app. and he went through. I'm like, what what's going, on? on? And I started calling. Like, we, I shared data with my babe, so I'm like, okay, is it going there? He said it's not going there. I was just all around. Or somebody eventually told me that WhatsApp. It's global. Eh, I'm like, what? I was not imagining that. What if this thing lasted for? A just week. those four hours, I just ate and slept. I was sad. You I was bored. <laughs> <laughs> You know what it taught me? Everybody needs to have hobbies. Me, I have hobbies. You know, I, I crush glass, I break glass. So if the if the internet is not working, I'll mm. carry my hammer and pliers and start doing something else. But everybody was complaining. I was on air for the most part of when that oh, stuff wasn't working, so didn't affect me as much. But some callers were calling, say, "Why are you not on Facebook Live?" I said, "It's not me. It's Mark Zuckerberg." One man, <laughs> one man put the over world to stop. Just like literally, that. literally. But you see, get other apps on your phone. It's not yes. every day you should just be scrolling up and down, looking at people and judging and be <laughs> envious. Join other um, platforms. There are so many apps out there, minus the one that Mark Zuckerberg owns. Mm -hmm. And it was ironic that the one that was banned was not the only one that was working. But yeah let's move on to today's gist. Hmm. Funny enough, the gist we have today is something I talked about a bit yesterday when I was doing a recap of shocking things that happened over the weekend. And I hardly go on Facebook, but ironically, I found this particular matter on Facebook. And it's the matter of Don Davis's mother and her husband and a blackmailer. So we're talking about that story, but talking about it broadly, right? Because yes. it got me thinking about the amount, the sheer amount of people out there that are getting blackmailed by either somebody they've been in an intimate relationship with, or in some instances, you've got nudes on your phone, you lose your phone, your phone gets stolen, somebody else gets access to your nudes and starts blackmailing you with your own naked pictures. But in the case of Don Davis's mother and her husband, the story goes the man in question had had a relationship with a lady long before he met Don Davis's mother. Okay. Now he's met Don Davis's mother, they are married, they're raising Don Davis, but this is ex obviously still has his nude pictures and was blackmailing him. The man has already dropped 200k earlier this year, I think. But this blackmailer comes back and is asking for 2 million naira. The man didn't tell his wife anything, but the blackmailer made the mistake of sending the wife the letter demanding 2 million naira and also the naked pictures of her husband threatening if you don't pay 2 million i'm giving you an ultimatum i'm going to put this all over the internet it's going to go on the blogs it's going to go everywhere now, the husband obviously panicky. Nobody wants to see their naked pictures circulating online. But the wife is of the opinion that what rubbish. If we pay this one in six months' time, she's going to come back and ask for two million again. In another six months, she'll come back. She's going to turn us into a cash cow. So we're not paying anything. So she made the decision to basically bring the matter online and shame the blackmailer before the blackmailer could shame them. Defending yeah. her husband, standing firmly by him, whether they're now fighting or offline, we don't know. But at least their posturing online suggests that they're in tandem and they're going to fight this blackmailer till the finish. So it got me thinking, Rolake, if that was you, you're minding your business, you're holding your phone, a message enters your phone and it's a naked picture of your husband and a letter from a blackmailer demanding 2 million naira. Rolake, what would you do? As I was watching, she was cracking me up and I was laughing and all of that, but I was putting myself in the situation and thinking, hmm, how would I handle this situation? So before I tell you what I will do, I want to hear from my ladies. <laughs> Let's start. Sherifa has been since I started this topic, she's been judging me, <laughs> eyeing me, and all kinds of things. I want to hear what Sherifa has to say about this matter. Okay, first, I think there is nothing to be to fight about. There is nothing because okay, obviously they were in a relationship and then not that this is what my husband told me. I don't know. I don't. I'm not gonna. That's what the man said. For all I know, it was last week. He went to hotel and he took the naked picture, but the babe sent it to me eh, is she hungry? Maybe. yeah, of course, because for you to be threatening, of course, for you to be threatening to like for to pay you like i I'm going to do exactly what is being. I'll blackmail you on the internet before you do it first, and then secondly, if you now go ahead and post those pictures, I'm going to sue you. Hmm, hmm, hmm. yes, of course, because you know, for you to be hungry for two million naira, that means you don't even have the money to even fight your a, lo a lawsuit. I uh, ah, know. Ah, I will sue you. Okay. Then what would you the do? The interesting part of this story is that I don't know. Something just came to my, my mind. I think sometimes last week, and I was just thinking about marriage, and <laughs> something popped into my mind like, okay, what if you're in a relationship with this guy? and some random girl just come one day, something like that, you know, mm, blackmailing mm, me. Mm. I was just thinking, no. Hmm, and i this like, oh, to happen. <laughs> I reject it in this. Yes, I reject it for you too. <laughs> okay, but and what I actually thought I was going to do then It's the same thing with what um, Don Davis's, Don mom, Davis's is doing. mom did. You understand? Fine, I might have issues with my husband. Like, what's none of this? So why is she coming back to say she wants to blackmail you? To what end? What do you still have in common? But the truth is that me, oh, like I always say, I don't like to be caught unaware. I will tell you straight. What do you want? You're done with the relationship. So what do you? Why do you think he can blackmail me? Okay, I'm seeing it. You don't need to see it, right? I've seen it. Fine. What does he want? before you put it out there i'll put it out there is that not what you want and i'll still have my husband is that it mm. after i've put it out there what else will you need mm. money oh come up because okay. with the mindset of you, you want to make me panic but once she sees that oh you stand yeah they stand back. okay, back nothing so, nothing let's see what else she bring now <laughs> Mary Gibbs what you gonna do and sincerely i'm trying to actually put myself in this woman's shoes like real life truth is i'll be upset that something like that gets out because nobody likes embarrassment. Yes. So it's a very embarrassing situation. So after being upset, the next thing is for me to try to be logical. What's the way out? That story stressed that this happened before I together. met him. Mm. So I'm just putting myself in her mm. shoes. So this must have been a past indiscretion on his part. Of course, I probably would have thought that he probably would have mentioned it in passing. It's also possible because you know we always say, we talked about secrets. I think it was yes. last weekend how much you get to say. So I, I, he probably could have also thought, oh, this would not come up, and he didn't feel it was necessary to mention it to me. But this happened. I'm going to fight him inside the house. I'm not going to pretend. I won't smile at him and pretend as if I'm happy that this previous indiscretion came it's up. coming back to affect yes us. but that lady there's a there's a very foul word that came into my head so i'm trying to take that word back in my head that lady she's going to have to i mean give her best shot because she ain't going to win i'm going to stand with my man all through to the end yes we are go we will fight in the bedroom I'll show him I'm not pleased. She say living room okay. <laughs> oh, please don't specify. <laughs> okay, if my husband, yes, so I mean, is my husband, like my husband, like yes. we're legally You're married. Yes, we're legally. Yes, so you can, you, you can, fight you can interpret as you love. <laughs> I'm going to sincerely fight him in the bedroom, okay. but that lady has again, it coming. that lady has it coming because if she actually thinks that she can blackmail me into her milking us hmm. of our hard earned money. Man, she really has to think twice because she's lost. I sincerely don't want those pictures online. But but we she's going to have you pretty tough. I might not go online like Dami or Sherry and put his pictures there myself. No, I didn't say oh, that. Oh, sorry. <laughs> okay, okay. Ah. I might not ah. go online to put his pictures there myself because I think for me that's embarrassing already. Mm -hmm. But what I think I try to do is call her, my person. I don't want anything embarrassing. And tell her, what do you want? I already know I'm the wife. What exactly do you want? And she I'm, says money, two million. I don't have money to give you. Okay. If you try this nonsense, I'm dragging you to court. Yes, now like Sherry said, I will call her and have a conversation and tell her, see, you can't win in this game, this nasty game you want to play. You have to think twice. I will drag you. You are obviously hungry. Mm -hmm. If you had money and if you were good, you won't start playing nasty games like that. So don't try me if it's a bag of rice you need you need to feed your family you need to i will give you food to eat no we have to be kind to each other i'm trying to be considerate it's possible that she needs her school fees paid at that point why are you doing this people don't just wake up overnight mm -hmm. to pull tricks I'm like sorry, that some people are evil yeah uh, and some people are evil so i will try no no the, mm -hmm. the, mm-hmm. the, the, the the nice part of me will try to and I, am not giving her money I understand, if it is school fees you want to pay i will follow yeah, you to that to i will go to yeah to be my magnanimous yes. i will go to the school fees and pay by myself get you is it food you want i will give you a bag but if you pull this kind of stunt again man you ain't going like i wish me. you guys could see mary give face even me i'm scared <laughs> she means what she's I saying mean, but but but the truth is i'm of the opinion that marriage is for better for us. see when you take some vows mm -hmm. when we say some things we actually need to pause think and think about the weightiness when you say for better for worse it means i'm sticking with you through thick and thin, good and bad, and it should be mutual. I agree. I'll do everything my ladies have said, but there's only one thing. I'm, I don't negotiate with terrorists. And as far as I'm concerned, that baby's a terrorist trying yeah. to terrorize so my husband and my do? family. She ain't getting no school fees, no food, no nothing. <laughs> She's not getting our she two might million. Be hungry. I don't she know. Might be hungry she ain't getting money. That's she sure. Get, she ain't getting I would rather spend that two million In to court. hack her lifestyle. you don't understand? Her phone, her everything. They'll hack it and help me get all the videos, all the pictures out of the phone. Then I start to blackmail her. Abi, you think Better. you're crazy? Mm -hmm. Oh, you now you come and pay me two million for That's all true. the things off your phone that I've mm -hmm. just mm-hmm. taken. Yeah. But yeah, I guess it's important as well for us to add that as a man or a woman, it's okay for you to make mistakes, but if you're married try and summon the courage to come and tell your significant other. Yes, Most yes. women I know will not let another woman come and be challowing their husband. At we all. can challow you, but nobody else has the right. right. No, but us. Yeah. So some other babe from someone wants to come and blackmail you and collect two <laughs> million. Is she okay? Yeah. No, no, no. <laughs> We will stand. <laughs> The ninety-nine percent of women will stand by their man. Mm -hmm. What makes it deceptive and upsetting is when the man tries to handle it himself, and the next thing you are just at home. Linda Katie just carries the naked picture, picture of your husband. Everywhere. You should have yeah, come up and mm -hmm. fessed up and let's handle it together. Together. You together. can't do everything on your own, but sometimes if you meet a crazy woman that's trying to frustrate you, let your wife be the one to be crazy back for that yes. Another, another theory. In court as well, legally. Yes, and and and there's a saying, hell heart no fury like, like a, woman, a woman scorned. scorned. You try to scorn me. Oh, you got it coming hot. But but, but what ah. if it's, ah. it's, on the other side of it, on the contrary part? That like is my husband. Is, no, no, no. The woman is just the calm person. Like hey, she's just frightened and all. Like she can't even. Good luck to the man. Mm, that's all I can say. Good and luck to him. Every woman, <laughs> every woman has a lion and a lamb in her. That's true. You really don't want to push a woman. The gentlest of women push them to the wall. They will show you Pepe. Damn, you know what that Pepe means? the woman understands that truly the husband actually did not cheat because there are some women Before, that their first mm -hmm. instinct is, mm-hmm. is to just oh, flip out. Oh, so yeah. In fact, something happened on Friday. We were at that event on Friday. I brought a clutch bag that I never carried. Mm -hmm. Didn't realize I just dropped it by the DJ. Yeah. DJ puts it in the bag. Bag goes to the house of the, the owner of the bag yeah. who's married Wife opens bag, husband is wow. right there, and the first thing staring at them is my the clutch, clutch, bag. Wow. Meanwhile, Rolaka doesn't even know the clutch bag is missing. <laughs> I get to work yesterday and they're showing me whose bag is this. And, oh, that's my bag. and I, I don't know this, but you get. So just imagine the, the yes, kind of drama that would have caused that, that was if it's not that like we were all colleagues mm -hmm. and that mm-hmm. could easily have been mm -hmm. explained. There yes. are some men I don't want to know. Mm -hmm. Even if the person says, oh, it's for Rolly, they say, eh, eh so how did you get, the get there? What you guys doing? So some women will not necessarily defend their husband, but I'm mm -hmm. saying mm-hmm. I would. Dami says she would. Sherifat says she would. Mm -hmm. Mary Gibbs says certainly. she would. We want to hear from you at home. What would you do? I put a caveat as well. If these roles were reversed, how would a man handle it? A man is just in his office, he gets an email from his wife's ex. Hmm. saying if you don't pay me two million, I'm going to post your wife's nudes oh online. Deep, oh How do you reckon deep. the average Nigerian man will handle hmm. that? I think he's going <laughs> to flip out on the wife or the ex both on the wife on the wife, on the wife of course the wife is going to be at the receiving end, end. he's going to i think women like i, I be, some people might disagree but i think to a large extent women have the their emotional threshold for handling is you know much strong, stronger, much stronger than yeah. that of men a man saying that uh, men nat natural again I might be wrong, but I think these are my perspectives. Men naturally don't want to share their women. In fact, the most, Nobody the worst philanderer, the worst philanderer doesn't want, want to, to, share, share his, his woman. woman. I agree. So I think the man is going to flip out. Maybe he will see reason later, but immediately forget it. Well, Let's open up the studio line 080-3232-1059, 1059 You can drop comments for us on Facebook. Um, our comment feed is open. You can drop comments and tell us what you think. And you can also call us on the studio lines. When we come back, in fact, let's take our first call before we go. Hello, good evening. Yeah, good evening. Hi, Faith. Welcome on the show. Yeah, good evening, ladies in the studio. Good evening. Hi, good evening. Yeah. Well, uh, my own opinion. That is why it is good before marriage you have to settle everything with your significant other to avoid any story that will touch the heart where you both uh, start the journey of marriage. So that if you hear anything outside, you won't bother about it and uh, you'll be able to iron it out amicably. Faith, did you hear our story? This is not about hearing anything outside. Someone sent a message to your phone I with know. a naked picture of your wife asking yes. you to pay 2 million naira. The question yes. is, what would you do? That's From the, question. Simple. Okay. Uh, if that be the case, I will investigate to know if truly she knows about it. Mm. Eh? She's Once naked I in the in the picture. This is not about truly or not truly. You can see her face. You know her body. She's there, live and direct. What are you investigating again? Ah. yeah, <laughs> but to do some findings, why the person would want to marry my wife? So it will, it, will sound somehow. I, will, I can just sit my wife down, but I will defend her first. I will defend her because I know what she can do. So I will have to defend her and then maybe to take, uh, to go to station, police station, maybe to report the incident so that uh, the thing will not go viral. So in anything, you just have to defend your wife. Okay. So I will defend her as stand by her. So that's it. After that, ah, what? Uh, see it together now. Okay, <laughs> okay. <laughs> Fair enough. Thank you very much, Faith from Akimori. You are appreciated. You heard from Faith. He says that he'll defend his wife, and you know they'll move on. Move on, move on Hello. Hello. Hi there. Good evening. What's your name and where are you calling me from? Uh, I'm Deji. Good. Good afternoon. Good afternoon, Mr. Deji. Mr. Deji from where? Okay, Iworo. Nice to have you on the show. Welcome, sir. Sir, how would you handle this situation? Our my own view is I will keep to the guy involved. I will make sure I try to convince him. Find me, you know, to like settle him for the first time in the level that what I think I can afford and I will make sure I arrange a meeting with him and we have that picture of the treatment. But if it now comes the second time, again, asking for something, definitely, then I think the only best way to go about is to get him arrested technically. Showing that thing online uh, it's illegal, it's so it's against the law. Hmm. <laughs> hmm. So that is, that is the only two ways I can, you know. Uh, or for example now, I there was one day I opened my laptop hmm. and I discovered I saw some some of my exes. Hmm. Maybe when they were just being funny, sent hmm. recorded videos, okay. nude, showed their face, their everything, sent to me. I was just listening for, and that's it. So I think it's high time they even advise young ladies. The people was caught on nowhere. Some people even sent it deliberately. Yes, you're right. Deliberately, uh, so they send it deliberately. So this one is even high. Eh, it's fairly deliberative. So, in my own view, I will try and make sure the guy is being arrested technically and the whole thing, we'll see how they can handle the whole thing. If not, throwing it online, well, you know, it's very difficult. It will cause issue in the home. If anybody is saying that's not a big deal, you move on with his life. And like the reason why we are wearing clothes, the color of our nakedness now. Mm, exactly. Yeah, there are some people that talk to you, they are stopped on the road and they maybe I would like you, blah blah blah. He said no, it's one shackle now your new picture is flying so wetin dem wan do again don't see everything hard now mm. so dey don help us. amen thank you very much mr deji appreciated for your contribution on the show. I, I, I always try and think about it. When I was younger, would I because not that when I was younger, there was just high five, then Facebook came right? So there was none of this Instagram, Snapchat, yeah. and all of that where people are, you know, twerking <laughs> and stuff like that. In fact, when mobile phones first came out, we didn't have cameras on them. Yeah. So we weren't taking nude pictures. This mm -hmm. is not mm-hmm. America, but I know people do it, right? And I always ask myself, what would the man say to me to convince me to take a picture and send? Or record myself naked and send? Like, what would a guy toasting me mm -hmm. when I was single? What would he have said that would make me think, okay, <laughs> and send you get post, post take a picture post for him and send him my nakedness if he can't be sending me naked picture ah, I don't know about. Mm. Yeah, I believe in fair exchange. Anything you're demanding they for, don't have, mind. Ah, some uh, people don't. Ah, no, uh, that's wrong. Those guys, yeah, guys, they don't, don't mind. mind. Guys don't mind. Some of them, and some people, some ladies do it willingly. Some, some people, do. when you're in a relationship with somebody, automatically yeah. do nude video calls stuff but like that. But it's inappropriate. It. Mm-hmm. It's not appropriate. Why I never advise against, Why I always advise against that, trust me, I have loads and loads of guy friends, right? And I've seen things, heard things, you know. <laughs> I'll tell you guys a quick story. And I hope that uh, I've got young girls listening to me on the show right now because you should be aware of this actually. You should be very careful mm-hmm. the kind of things you do on your laptop and your phone because you really mm don't know the mm-hmm. person on the other side. Mm-hmm. So imagine my laptop is open in front of me. See where my studio manager is stood right now you know, if my laptop is here mm. and I'm doing a video call, that person might not necessarily see him. Yeah. But he can see that person. Yeah. Do you know how many times? Guys will be watching a girl dancing naked, and they're like six, seven other people there. to the left and right of mm -hmm. them mm-hmm. watching the same girl. Mm -hmm. But the girl they're watching can only see the guy in front of the laptop. -hmm. But nine other people are watching as they are displaying, feeling mm. cute. Mm-hmm. Mm. There's a time for everything, and I don't know. Just be careful. Yeah. I know girls that they've hacked their phones and taking their nude pictures off their phones and then they started to um, blackmail them mm -hmm. with their own pictures or the pictures on their phone it's not like mm -hmm. they sent it to mm-hmm. anybody mm -hmm. someone hacked their phone and was blackmailing the babe in this hmm. Ibadan here wow. I'll post your nudes on Instagram I'll do this I'll do that wow. so you have to be careful with the kind of things you save on your phone I mean why, why do not you, you know how you look like in the mirror why do you need to have, have, have nude of yourself, on, your, on your phone a man mm. has less to lose, right? Because they yeah. can just take their member without taking their mm-hmm. face. Yeah. But you, as a babe, there are parts of your body that are close to your Too head. <laughs> Mm-hmm. you know, you just have to be careful. There are people you can't judge people's intentions based on yeah. the way they position or posture. Because mm. Mm-hmm. people lie. People will say anything they want to get what they want, mm -hmm. and then hmm, not everybody's gonna end up like Kim Kardashian. Said, doctor said so mm -hmm. let me have it so that when I whenever I'm sick I can look I at it. Way, I mean, you mm. know you hear all kinds of things. Naivety. Hello, good evening. Hello, good evening, ma. Good evening. What's your name, please, and where are you calling from? From Challenge. Your name is? Peace. Okay, Peace, please reduce the volume of your radio. Thank you. Let's have your contribution, please. What I want to say is this. As for me, we will handle the situation between me and my husband. Like the other person that called that they will report it to police. You're still doing the same thing. Carry your wife naked next to the police people to see it. So it is for you both of you sit hard first of all, after that one, we can call and we can settle the business. But firstly, I'll call the person. What did you want? Or I also care that person that even that person you are with, I also have that person no picture. But it's just to settle it between us as to get later the person may be get arrested, but not as we take the nude picture also to police station. See this person because we are going to give report of what we want them to get that person arrested for. Okay. So that is just it, and we also we should be careful, like what you said, about whatsoever we keep on our phone. We should be very, very careful. It doesn't matter. It's not compulsory you keep your nude or your picture on your phone It is for your. It's meant for your husband, and you also meant mm. for hmm. your wife only. Thank you. Thank, you very much, Peace. We appreciate you and your contribution. Hello, good evening. Hello, good evening, ladies. Hi, good, Hi, good evening. Yeah. Remy yeah, from Tottenham, welcome. Well, by the way, Mary, I used to think you are liberal. You sound conservative, man. I am. I'm liberal. Yeah, well, you know, you, you punk conservative. Um, CJ, oh, um, but Ramli, Ramli from Tottenham, when you say she's liberal, what do you want her to do? Twerk videos? <laughs> what exactly? <laughs> okay, you see, you see, it's a very, it's a very, it's a very tricky thing, and things, the things like this are true life story, real life story. But I don't have mercy for people like this. Hmm. What I would do is to get guys to hack her hmm. and probably scan her, scan into her devices, and monitor her all through nice. from a distance, from many, many miles away. We have a video camera of her in the bathroom, all around her. We will come for her, and after after a couple of days, just send some content to her and say, look, this is what we got of you. Mm. Would you back up? or you want to start this party?" Mm. So you just got to teach people like that lesson. Mm. It's hmm. nonsense. And I really don't see sense in sharing your picture. Come on. I mean, I mean, I don't even know people still do that in ah, Christian they do. Have a good day. <laughs> Thank you, Remy. I appreciate you and your contribution. Hello, good evening. Yeah, Captain Ollie, good evening. Hi, good evening to you. Welcome on the show. Izzy from Oyo. Yeah. Welcome, Izzy. Yeah, yeah, Captain Ollie, it will be, very, it will be a very difficult um, situation. Hmm. Because I, I, I love I love I love truth. All right, the hmm. truth I mean, if my wife tells me earlier, you know, about this, you know, I, there's a way I, I, I can, can assimilate the truth and forget about it. It's something that, so if, if I, if, if she tells me that this is what happened in the past, you know, I'm aware of it. I'm satisfied that she has told me the truth and we have moved on. So ah, easy, I, easy. you want so your wife to come and be saying, Oh, when I dated that guy three years ago, I sent him a naked picture. Ah. That other one I mm-hmm. dated, we did video call. Who mm-hmm. nobody has mm-hmm. conversations like that. Yeah. Keep it real. I, am trying to keep it true, but you know, see, the thing is, humans are not the same. There are some of us, we are very, some are fewer who can do that because they are satisfied with their you want a clear conscience. You know, we talked about partial. Why should my conscience not be clear because of what I did before I met you? I don't owe you any explanation. Do you? Did you tell your wife every single babe you chiked? Every single babe you columbied. I mean, I don't owe you I that. How am I meant to know that this one guy I dated back then is going to come and be acting a fool yeah. now? Let's keep it real. This is not about not being honest, though. This is about keeping it real. Yes. And I'm not saying I'm not saying I will end up breaking the home. No, I, I, I, I would fight for my wife. Okay. I would fight for my because we all have we all have past. Everybody has a past. Now, if I have to see that picture, personally, I'm going to take the guy up with uh, with the uh, police arrest. Okay. That's what I'm going to do. Okay. Yeah, that's the that, that's the best I can do. Just protect my wife, and I have to encourage my wife to stand strong in this, because throughout the time I've, I, have been married to her, I've, I've, I've, I've trusted her and know that you know, she, she's done with the past. You understand me? So I, I feel that she loves me, I love her back, and I have to protect her all the way. Thank you. That's what I'm going to do. Thank you very much. Thank you so much, Eze from yeah, I appreciate you and your contribution. So you guys heard from Izzy. He says he's gonna stand by his woman. Um, a lot of people, especially men, I know this for a fact, like full disclosure, even though they can't handle the disclosure yes. that they're asking for. They, so they like it, but they, they like it, but it. they are not. They can't give it, and they mm -hmm. also mm-hmm. can't handle mm -hmm. it. Mm-hmm. Yeah. Because if Izzy's babe had cornered him and said, ah, okay, I'm willing to accept your proposal, but I need you to know that mm -hmm. I mm-hmm. sent naked pictures to this guy. Me and this guy did this. <laughs> you will, you will yeah. learn. You people, you can't handle what you ask for. Hello, good evening. Good evening, my digital captain. Hi, good evening, Inolaji. <laughs> Welcome on the show. Welcome today. What? Well, the only advice uh, yeah, God forbid, but if I happen to be in that shoe, after fighting the blackmailer, then mm. there's going to be penalty for the for the for the accused too. Why? Mm no, seriously, if I'm dead of here, I'm buying a sterling, I'm using a sterling used car in Nigeria. So must I be uh, getting married to a sterling used wife? Uh-uh. Uh-uh. Are you not fairly no, used no, yourself? No, you yourself, you are fairly used. You're talking as if you are tear rubber. I beg you. Those are the kind of rhetorics we don't yeah, like, and it's so condescending to the woman. Are you tear rubber? You that are talking about mm-hmm. marriage. How dare you? That's I a mean, very, that's a very debating. And it's sad to think that the actual men that think think that way. I want to believe yeah. you know Olaji didn't mean it that way. Yeah. yeah, I mean, but I hope I hope he did not anyway. <laughs> and anyone should disease. Well, how would you say fairly used? Well, exactly. That's so insulting. If services fairly used, no, they don't, Hello? They, they Hello, good evening. Good evening. Good evening to General you, sir. Rollins. Good evening. It's Raleigh, oh, not Rollins of Ghana. Raleigh, oh. Rollake, Raleigh. Rollake, Belu. <laughs> A daring day. Good evening. <laughs> Well, good day to all the gentle ladies at good evening. Good one. Thank you, sir. Welcome. Your name and the education, please. That case is a terrible case. <laughs> what I will do is that I will call the the fellow first and negotiate with each other. If he can compromise with me and settle out immediately, and then after that, I just want her or he or him that I don't want any problem again if he's trying trying it again and then to turn me to an atm then that i will have to fast for, and then to go ahead okay okay thank you My thank you so much sir. Well, nice to have you on the show. I think the first rule I learned is you don't negotiate with terrorists, kidnappers, yeah. bandits, mm -hmm. or blackmailers. Mm -hmm. They are strengthening them. They are strengthening yeah. them. You yeah. say you pay them the first time. That's what Don Davis's father did now. He paid 200k and the mm -hmm. person mm-hmm. came back saying, give me 2 million." Do week, not be now until you sell your house for the blackmailer. <laughs> Hello, good evening. Hi there, good evening. Good evening. Hi, what's your name? Where are you calling from? This is Tokwe from Oyo. Hi, Tokwe from Oyo. Can you speak up? Let's have some energy. What's going on with you in Oyo today? Oh, yeah, it's fine. Nice. Let's have your contribution, Tokwe. My contribution is that I will negotiate with the person and I will pay the person the ransom. I will clear everything, just like that. After six months, the person now comes back and says, Ah, I still have another one. I backed it up in my backup, backup. what are you going to do? Because how do you know the person really has deleted the picture? Is it because they yeah. deleted the one on the phone in front of them? What if it's in a hard drive somewhere, in a server in China? me paying the two million naira is just to lure the person into my own trap. Hey, gang, so gang. Talk with the FBI. What you gonna do? Talk with. <laughs> What's your trap? What's the plan? The plan is that I will have some <laughs> some policemen with me. There, we have the evidence of the transaction. Then we catch the person. Then we catch the person. Okay. Hmm. Nice, nice. Thank you. At least you're trying to do it the legal way, <laughs> and that's what we advise. So yeah. it's a good thing. I think we've watched a lot of American movies <laughs> in this <laughs> country. but yeah. In an ideal world, that could mm. happen. A sting yeah. operation. I, I, you set the guy up, you arrest the guy. Mm. mm. I was about to say that that looks like a like a movie that wasn't going to end well. Nigerian police. Yes. Ah, do you ah. understand? Yeah. Well, out of time. Well, my studio manager is already signaling me, you know, to say my thank yous and goodbyes. At this point, we've got bills to pay. So I'm going to get last words from the ladies as quick as you can. I think it's just safe to avoid stuff like this and not do it at all. And then my question is, what's wrong with people that just very quick to threaten with nudes? Like that's like a very cheap thing to do. Just, but best is don't just avoid these things by not sharing nudes or even having your own nudes on your own phone. I think I will try to address those in the distant relationship. They have more of that. Yes. Mm-hmm. So if you're with your spouse or your partner abroad and you want to make a video call, be very sensitive. Be wise about it. If he really cares, if he really wants you, let him wait. Thank or you. let him come. Yeah. Exactly. And do what he needs Because if you're doing video call, he's recording. Mm-hmm. You are not mm-hmm. recording mm-hmm. him, he's mm-hmm. recording When he misses yeah. you, make And people and to young people out there, be careful what you send to who because you never can tell who has ill intentions towards you. I won't add much more to what the ladies have said. I'll just add to what Mary Gift said, which is because she said to young people, older people today are sending naked pictures, mm, yeah. like 50 something, 60 something. Mm -hmm. Shame on all of you. Do better. <laughs> <laughs> Do better. We're out of time for right now. I'll be back at 7.30. Thank you to my beautiful ladies, Dami Sharifat and Mary Gift Sunday. Bye -bye. My name's Rolake, and this is Fresh 105.9 FM. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ọ̀gá mo ti ṣe táyà yìí tán o. ah Kasali ah, mi ò dẹ̀ wá lówó ń bí yìí o ṣùgbọ́n jẹ́ kí n fún ẹ ní hope. hope kẹ̀. ẹ máa farabalẹ̀ jàre ọ̀gá alátìmọ̀ ti wọlé. ẹ̀hẹ́ ìfẹ́ mi kì í ṣe hope wallet ló ṣẹ̀ṣẹ̀ ṣí fún fọganáìzà ẹ̀ yẹn. bẹ́ẹ̀ni bí mo ṣe ń sanwó fáwọn òṣìṣẹ́ mi tó ń bá wa kọ́lé nìyẹn nọ́mbà fóònù wọn ni mo máa fi ń sanwó fún wọn. wọn ò tiẹ̀ nílò káàdì atm tàbí sọ̀wédowó pàápàá. ìwọ náà lè ṣe àkáǹtì hope wallet fáwọn tiẹ̀ lónìí láti ibikíbi nípa fífowó ránṣẹ́ sórí nọ́mbà fóònù ẹni tó fẹ́ kó gbà á tàbí kó kọ̀ǹtẹ́ star five six nine star nine hash. ìfẹ́ mi jẹ́ kí n yà ní ṣọ́ọ̀bù aṣọ yẹn o ò nílò àti bá mi wọlé rárá màá kàn tẹ nọ́mbà fóònù ẹ wọlé ni hope ṣe àṣeyọrí hope bank nígbà gbogbo. star five five five star pin hash. baba junior you don dey talk for dream again. star five five five star pin hash. which one be star five five five star pin hash again. dat na di number wey you no suppose forget o dial star five five five star pin hash to get six times your recharge with airtel 6x come enjoy six hundred naira berekete bonus instant ah on top every hundred naira recharge na for everybody wey dey airtel o. Hey, mama junior shey sleep well. Star 555 is tapping hash. Airtel, the smartphone network. dangote ni iyọ̀ tuntun ṣe tó ní iodine tó ń ṣe ìrànlọ́wọ́ fún ìdíwọ́ àìnító iodine lára. nítorí náà fi iyọ̀ dangote ṣe oúnjẹ aládùn aṣaralóore tó ń ṣàtìlẹ́yìn ara pípé ẹbí rẹ̀. ra ojúlówó iyọ̀ ra iyọ̀ Dangote. ọmọlúwàbí we see your hard work and this is for you we celebrate you. tọ́lẹ̀ wíde oyún kò ṣe olúwa ló kò ṣe mi o. I'm a ọmọlúwàbí respect. shey na bills you wan pay you wan buy airtime abi you no get money for inside your wallet use credit me with credit me you go fit get up to 100000 naira for up to 19 days with no interest to pay at all for all your expenses and your bills no be only there in fact no hidden charges at all or service fee this one no sweet so download opay sharp sharp and make yourself begin to dey enjoy credit me na product of Bill ridge microfinance bank and licensed by cbn credit me spend now pay later download the opay app on top of Google Play Store and even on top App Store. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. All right, a very beautiful afternoon to you, wherever you may be listening to my voice uh, this lovely Tuesday afternoon. It is time again to continue the amazing journey we started together, the journey into the ever dynamic world of sport, celebrating the latest and the biggest news. Every time you get to listen to my voice, you know the deal. My business every time is to celebrate and preach the gospel according to the world of sport the program is Fresh Port. Second half of the show for this beautiful day coming to you live from the studios of Fresh FM 105.9, Nigeria's number one radio station, Nigeria's biggest radio brand, the fastest growing radio stations, and of course, the Chelsea Football Club of all radio stations in southwest Nigeria. My name is Bola Hon Olalere. Your Radio G behind the microphone. Another G on radio is a counterfeit. I am the undisputed, incontestable, indefatigable, the vibrant trailblazer, the voice you can trust when it comes to celebrating the world of sport. The camp of the Super Eagles in Lagos is buzzing with a total of 21 players already at the Eco Hotel camp following the arrival of Victor Osime, Kenneth Omeru, among others. We've got all of the updates coming from the Super Eagles camp for you in the course of the program. Also on the program, we take a look at the world of basketball. Ime Odoka, former D Tigress forward, has made a winning start to his tenure as a coach of the Boston Celtics with a narrow victory over Orlando Magic in the first preseason game of the NBA. Also on Fresh Sports this afternoon, we celebrate the trilogy match boxing encounter between Dyson Tyson Fury alongside Deontay Wilder, scheduled to go down this coming Saturday, 9th of October, at the T-Mobile Arena in Las Vegas. Ladies and gentlemen, the two boxers have been talking tough ahead of the big fight coming up this weekend try and stick with us for these and many more on the show with no time to lose. Uh, let's go straight to the camp of the Super Eagles and bring you the necessary information regarding the arrival of players and, of course, the readiness for the World Cup qualifiers against the Les Falves of Central African Republic. Don't forget, I told you this morning it was 16 players in camp, but of course, this afternoon the numbers changed from 16. 16, I can tell you for free, we now have a total of 21 Super Eagles players in camp ready to take on Central African Republic. Napoli striker, that's talking about Victor Osime alongside Leicester City forward, that's talking about Kelechi Promise Ianacho, breezed into the team's camp this afternoon. Sheu Abdullahi alongside Francis Uzoho also joined the boys, taking the total number of players in CAF to 21. First choice goalkeeper Maduka Okoye alongside Moses Simon are still being expected. Ladies and gentlemen, let's have a quick rundown of the players in camp, starting with Chidera Ejuke, Daniel Akpei, Paul Ebere Onuachu, Samuel Kalu of Bodo, Kevin Akoguma, Jamilu Collins, Innocent Bonke, Chidoze Awazim, Taiwo Awoniyi, he has scored five goals in seven Bundesliga matches for Union Berlin this season. Ladies and gentlemen, we have William Trust Ekong, Frank Onyeka, Leon Balogun, Joseph Ayodele Aribo, Calvin Bassi, Olaoluwa Aino, Ahmed Musa, the captain, alongside Sheu Abdullahi, Francis Uzoho, Kenneth Omeru, Victor Osimi. not forgetting Kelechi Promise Ianacho, the boys, will have their first training session at the Tesla Balogun Stadium this evening by 5 o'clock. But of course, for a lot of people, a lot of watchers, analysts, and fans, Nigeria is light in the midfield department. This is because of the injury to the midfield Nigeria midfield director general. That's talking about Wilfred Onyeye Indidi, Ogeneka wrote a table alongside Alexandra Iwobi. Wilfred Indidi, don't forget picked <laughs> up a hamstring injury in Leicester City's 2 2 draw to Burnley. And of course, after proper medical checkup, the scan has revealed the full extent of the injury. According to Brendan Rogers, the coach of Leicester City, Wilfred Indidi will spend four to five weeks on the sideline, meaning he is automatically out of the Super Eagles double header encounter against the Central African Republic. The first match is on Thursday. Thursday, 7th of October at the Tesla Balogo Stadium. Well, of course, the second leg will be taking place three days later, 10th of October at the Jakpoma Stadium located in Jakpoma locality in Douala, Cameroon. Ladies and gentlemen, let's take a listen to the voice of the Super Eagles media officer that's talking about Baba Femi Raju speaking on the competition in the Eagles squad. Very positive Eric. Uh, I don't envy him. When you have uh, when you have so many options, when you have a good crop of players, and when you have uh, talents abound. Of course, you, you are happy. It's good Eric, and it means you are spoiled for choice in terms of your team selection. Uh, it, it's good for him, and uh, I can bet uh, and the entire coaching crew are really working hard to make sure. Uh, I know a place where the the Super Eagles of Nigeria. There you listen to the voice of the media officer Baba Femi Raji speaking on the headache. Talking about the headache in the current squad of the Super Eagles of Nigeria. Ladies and gentlemen, October 7th on Thursday, Super Eagles up against Les Falves of Central African Republic at the Testing Balogun Stadium. From the Super Eagles, let's quickly go straight to the Falconettes. The Falconettes are, are going to be in action as well. They are right there in Lagos training for the second leg of the African Under 20 Women's World Cup qualifiers it is Nigeria's under 20 against the under 20 team of Central African Republic on Wednesday, 6th of October. First leg, don't forget, ended seven goals to nil in favor of the Falconet. Obviously, second leg should be a stroll in the park for Nigerian girls. Let's take a listen to one of the players speaking on their assignment ahead of the game set to go down tomorrow. The mentality on our forthcoming game is a very high one, and I feel for the fact that we could do what we did in Cameroon, we should be able to do more here in our home ground because our fans, we are making our fans, Nigeria as a whole, proud. So we have to double our efforts as a team, individually and collectively. And the ability to get a shirt in the team is a very high one because to get a shirt in the Nigerian Falconet, you know, it's not an easy thing. So you have to keep up the good work and the hard work and keep praying and and put everything in God's hand and, of course, God first. We are promising Nigeria to put our very best in the game as we have always done and continue to do. We promise to put smiles on every Nigerian faces and to make every each of Nigerian proud out there. The voice of Deborah Abiodun, Falconet player, sounding very confident ahead of the second leg clash against Central African Republic. Uh, she sounded confident, but of course, she's not underestimating the Central African Republic side. And of course, she spoke about the mentality on how they will approach the game. Let's take a listen to the coach of the team, Christopher Danjuma, his take ahead of the game against Central African Republic. There's no open end in Africa that is to be um, disrespected or looked down upon. It was a match played, and our match tactics worked for us, and God gave us seven goals. We are not coming to approach the match as if we scored seven already. We're coming to that match as if it's the match that gets us to qualify. What we're seeing in this one is um, there are people that are hungry to play because they've not been to any World Cup before. So the hunger and the drive to make name for themselves is what is keeping us going. All right, the voice of Christopher Danjuma, just like the players, the coach Christopher Danjuma is not underrating the opposition despite the 7 0 lead. But of course, it is crystal clear they will get the job done. And of course, get to the next stage of the qualifier. The match has been slated for tomorrow, 6th of October, at the Mobile Adjustment Arena in Lagos State. count to be precise. Ladies and gentlemen, before we celebrate basketball, let's pay some bills. When we come come back, we celebrate Ime Udoka getting his first win as the coach of the Boston Celtics. Uncle Dentist, can be cavities and how Colgate take they protect my teeth from cavities? Say they use comfort? No dear, Now, hole for teeth they cause most tooth pains will be cavity. But if you use Colgate Maximum Cavity Protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. Omoluabi, we see your hard work, and this is for you. We celebrate you. ọmọlúwàbí respect. Thank you so much for staying put on Fresh Port on Fresh FM 105.9. You are also doing well. Away from football, let's go straight to basketball, celebrating the preseason games of the NBA. We are building up to the tip off of the 2021 2022 season of the NBA, which is going to start by October 19. Preseason games have started already, and of course, we have the result for you, starting with Philadelphia 76 Stars losing to Toronto. Raptors by 107 points to 123 points. Precious Achua made his debut for the Raptors, and of course, he started the game and scored 13 points and 7 rebounds. Atlanta Hawks lost to Miami Heat 99 points and 125 points. Golden State Warriors defeated the Blazers by 121 points to 107 points. Orlando Magic lost by a point against Boston Celtics 97 to 98 points. Emile Udoka made a winning start as the head coach of the Celtics, Charlotte Hornets, defeated OKC Thunders by 113 points to 97 points. Denver Nuggets lost by a single point as well against LA Clippers, 102 points to 103 points. From the world of boxing, it is Tyson Fury up against Deontay Wilder this weekend, and of course, this is going to be the third fight between the two boxers. Remember, the last two encounter ended in a draw and, of course, a win for Tyson Fury. But, of course, both boxers have been talking tough ahead of the fight. The fight was originally scheduled for 4th of July, but, of course, it was postponed after Fury contracted COVID 19. WADA has labeled Tyson Fury as a cheat due to the manner at which the British boxer uh, won their last encounter, but Fury responded, Wilder is trying to play mind games uh, and has also advised the American boxer to stay silent in their final press conference set to go down tomorrow ahead of the WBC heavyweight title fight in Las Vegas on Saturday, 9th of October. Tyson Fury stands to lose $100 million if he gets to lose to Deontay world. Saturday night is the date. Las Vegas is the venue. Tyson Fury and Deontay Wilder are the gladiators. Ladies and gentlemen, Kenny Ogumiloro will be here tomorrow morning for the fresh edition of Fresh Port on this wonderful radio station 105.9 Fresh FM. Until then, enjoy the rest of your Tuesday. My name is Bola Hon Olalere. Thank you so much. Once again, I am out of off the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. star five five five star pin hash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. star five five five star pin hash. ẹ mo gbé ewu tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní ṣó sùn dáadáa ṣá. star five five five star ph. airtel the smartphone network. our oil walkathon is back. In commemoration of this year's World Heart Day, join us for the Power On Walk Heart On in Ibadan, starting at Adama Simba at 6.30 a.m. on Saturday, the 9th of October, 2021. Come out with your friends and family. Let's have some fun as lots of exciting activities, music, and refreshment awaits you. Listen to your heart. Let's walk together for our hearts. See you there. Power Oil, hey, eh, Power Oil. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB. All right, we need to slow down a bit. ṣàmì sílé wọ́n ti gbé ẹ sókè ọ̀rẹ́dì ah. báyìí nǹkan. yìí kú sẹ́ rédíò ní kì í gbàlódé. iṣẹ́ àkọ́kọ́ kọ́ mi gbà mo dé Ìbàdàn ni ẹ. rédíò ní kì í bẹ́ẹ̀ nineteen eighty four mi dé oh, oh, Ìbàdàn. ọwọ́ freedom. ọ̀gá mi gbaṣẹ́ olúwa ọ̀gá mi gbaṣẹ́ olúwa lélẹ́wúrà. kó tó di pé dádì lọ kọ́ fọ̀gàn. tá n sọ̀tàn mi fún ẹ agbọ́ni adẹ̀rí sórí ẹ̀ ẹ̀sẹ̀ wé. mo kọ́ bábà mo kọ́ bábà bìn bábà là ń pè gbà bábà mo kọ́ bábà mo dẹ̀ kọ́ fọ̀gà. dúnà dúnà dúnà so o kọ́ fọ̀gà lóòótọ́. mo kọ́ fọ̀gà o pọ́tà yẹn. fùfú ni wọ́n jí. gbẹ́nu sọ́hùn láyìn ká jí fùfú. ẹ dúnà ìrẹ́pọ̀ wo ni nbẹ láà. fùfú ni wọ́n jí tí wọ́n fi lé wọn sí gbó. wọ́n lé yín ká. ẹ nà fùfú náà jí ṣé fùfú tó máa ń jẹ. tó máa fi ń lẹ bàtà táyà yẹn tó máa fi ń ẹmọ̀gbọ́n máa àwọn fọ́gá máa yes ìrẹ́pọ̀ dúró ta discover ẹja aṣọ tó tọ́ ẹja béèrè lọ́wọ́ láyínká ta discover pé kẹ́mọ̀ fi fùfú síbi táyà. èyí tọ́lọ́run wá fi mú ẹni pé ńgbà tèmi ń kọ́ṣẹ́ àlò fùfú túbù ló wà. àlò tù kì í lo fùfú. Ah, ayé ayé ẹ mọ̀ pé ẹ̀ jẹ́wọ́ ó ti fẹ́ máa dọ́ṣẹ́ nìyẹn kò ní jẹ́wọ́ tó bá rí tọ́tọ̀ wọn máa jẹ́wọ́. tí ń bá tọ́jọ́ rẹ̀. kò lè rí sẹ́túmẹ̀ntì. lẹ́nu ẹ ṣe ń yọ̀ títí wọ December ó ti yẹ ó ti wà nkómátó. settlement ṣe ti wọlé. ní ìbọ. o ti settlement ti wọlé ọ̀rẹ́ bi. Mm. mala ọ̀gá abájọ ọ̀gá má bínú. má bínú. fi èdè mú ọ̀gá mi. àwọn fi èdè mú. fi èdè mú. bẹ́ẹ̀ni fi èdè nú. bẹ́ẹ̀ni ọmọkọ yorùbá ló sọ̀rọ̀. Mm. tọ́ni tàbá wọ dídún ẹ̀fọ́ ọ̀la yìí. àmọ́ mm. ahọ́ra bíi gúnugún ni. ó họra bíi gúnugún <laughs> kódà ó họra bíi àkàlàmàgbò dùnà kí ni mo ń ṣiṣẹ́ gan-an. ọ̀gá ṣé dandan ni kò kò ṣé dandan ni kò kòwé ni. nù ọmọ kọ ẹgbà tí ọmọ ọtí ń bẹ sí ọ̀gá mi mo ti rò pé à ẹ mú kọfí pé kí kankan kọ́ ṣe ọwọ́ ṣu mi o mo ti gbà láti ọdún twenty five tó lọ ah. tó tó ṣu yìí mo tún ti rẹ̀ tí nìsí. dùnà dùnà ṣé dandan ẹ kò nídìí kọ kòwé. ẹ kò sí wàhálà wọn kòwé mọ. ọmọkùnrin ọmọkùnrin yorùbá lọsọrọ tó ní nǹkan tó bá jọ ẹmu la fi ń wé ẹmu èkó ẹkọ àwùjọ kwakọ àṣírí. n bá jọ ẹmu. la fi ń wé ẹmu. ọmọkùnrin yorùbá náà lọsọrọ tó tó ní nǹkan tó tán lọ́dọ̀ egungun. n tó ṣe kí ni. nǹkan tó tán lọ́dọ̀ egungun tí ọmọ aláǹgbá tó fi ra àkàrà tẹ̀kọ́. ọmọ aláǹgbá. bẹ́ẹ̀ ọmọ tí alángbá bí. yọrọ kà jẹ. ọmọ kúrò wẹ́rẹ́ wa ni mo tẹ̀lé ọ̀gá. lónà ọmọ alángbá ra àkàrà lójú ẹ̀. mo ní nǹkan tó ń tẹ́ ní ọdún egungun. n tó ń tán lọ́dún eegun. ee na. ọmọ alágbá ọmọ alágbá kì í ṣe ọmọ alágbá. ọ̀gá wa sẹ́ni ṣe ọmọ alágbá máa ń ra àkàrà jẹ kọ. ọmọ alágbá ń bọ̀ wá ra àkàrà fi jẹ kọ nkan tó nkan tó ẹwà èdè tó ṣàlàyé fún mi ni ó ní ojúlé wa mọ yorùbá lọ. ó yẹ ká kàn méjèèjì má gbélé bù ni. iyọ̀ bí ẹ mọ kó ah, tó ní ìdoríko farabalẹ̀ ni o kì í ṣe bí ti jésù o. ẹ ah, ah. ẹ tó ń kọ́ wọ rèé ah o ti ṣàlàyé fún mi wọ́n ní ìwé òye yorùbá wà lọ́wọ́. àyọkà fresh ntọ́nkọ́nu ọmọ aláǹgbá lọ́gbọ̀n. dádì ló kọ́ sẹ̀ dádì ló ẹni tí mo pé jí dádì tó bá wà lórí stage tó bá mú máìkì báyìí àwọn wireless mic yẹn mm. ṣé mo pé wọn bá tiẹ̀ máa wọn máa ń weak at times mm-hmm. ṣé mo pé àwọn báńkì báńkì bẹ̀rẹ̀ tì náà wọ́n máa ń yomi mm-hmm. wọ́n máa ń change battery ẹ̀ mm. battery ẹ̀ mọ́mi àtìgbà wọn ò change ẹ̀ ni wọ́n ń lò látìgbà yẹn wa two. ṣé nine volt ni. níbẹ̀ ni wa two. <laughs> so lọ́rọ̀ kan bátìrì ni ó ti yomi ó ti yomi bẹ́rẹ̀kì ni bẹ́rẹ̀kì ó ti yomi kíní rìn díẹ̀ bó ti yọ dànù. àkókò la kó kára táìgà. yàrá táìgà. ètò ẹ̀gbọ́n lo bátìrì mú tó. oga no do overeating i'm okay o. ah you dey do overeating if you know you dey do oga i never do overeating. you are doing overeating n tó ń ṣe jobaeating lọ. Oh, ìkàtà tí kò mí káàkiri tani kí n máa wá kọ́ wọn ní ọ̀bá ah. wọ́n ti rẹ́ṣẹ̀ kọ́ mi ní òru ní ìjẹ̀bú wọ́n ti rẹ́ṣẹ̀ kọ́ mi ní èkìtì ní òkọ́tì. sórí tó ṣe ọ̀pọ̀ aside pé bí radiator ẹ gbóná o ti yọ fáànù rẹ fáànù rẹ radiator ẹ ń ru omi fáànù rẹ ò sì ah. jẹ mọ́ bó o ṣe wà yìí o ti jó jasket. ọ̀gá ẹ ti ṣe àṣì jasket ẹ̀ gan ti jó. ọ̀gá àmọ́kẹ́ o ẹ̀mí kò ṣe ọba ẹ̀ o. ti omi omi ti wẹ́ ń jẹ́ ọ̀lẹ́ compressor ac ẹ̀ o ti gba náà mú. ìkàtọ́ jẹ́ pé ọ̀gá ẹwà èdè ó ti fi láàmì tọrọ báyìí lẹ́nu. táwọn èdè bá ń fi ọlá rẹ tọrọ ó yẹ kán dá padà sógbómọ̀ṣọ́ ni jẹ́ <laughs> akó kínní ńlẹ̀ o ṣé o mọ̀ pé ibi tá à ń lọ jìnnà a sì gbọ́dọ̀ jẹ́ kù. you no go greet your people oga go greet my people oya greet greet your people to assalamu alaikum jama'a duka Nigeria. duk inda kuke jin fresh fm muna gaisuwa daga 105.9 nan gurin oga na yin kayan fale shi ma daga gurin shi na fara gaisuwan nan har da eob yami a'a hmm. na ce lati odoga mi bere to fi da eob a cikin doson ne eh, har da duk masu aiki a cikin fresh fm muke gaisuwa duk kasuwan da kuke jin mu har zuwa sasa sabo hmm. makwalla ibadan hmm. zuwa bodija Dua Oluyole Mobi Hazu Adugwede Aleshiloye duk asa wanda yake cikin makwalla Hazu a challenge Ogana na gaisuwa Lodo na elewe I say how the people wey dey for that side na in na the okay musa anumbe sike zanguru hazu asasa zuwa maniya hazu ojo hazu eh, eh. ajaba. Hmm. ajabakọ ọjà ọba. ajaba ee eh, ajaba wasan ti se. ajabakọ ọjà ọba. har zuwa oranya oranya muke gaisuwa duk kason oranya hmm. bahaushen da yake gbogbo bẹ̀yẹn làwọn èèyàn yín wà. ee eh, gbogbo a ah, ọjà oranya hausa lọ dominate bẹ kábíyèsí olú ìbàdàn ti fún wa ní àyè ní bẹ. bẹ́ẹ̀ ni agbajẹ ńlọ agbajẹ gbogbo inú agbajẹ kọtẹkọtẹ hausa lọ ní ibẹ̀ yẹn hmm. tóbi dé lẹsẹlẹmi láyẹ yẹn adọ́là sọlẹ̀ bá mi jìyà. so awusa ló ní gbogbo. gbogbo ibẹ̀ yẹn kábíyèsí ó ti bú ilẹ̀ fún wa. ó ah. bu ilẹ̀ fún yín. ó ti bú ilẹ̀ fún wa gbogbo yìí tóbi dé ọkọ yìí ọ̀sà. ọkọ ah, ah, yìí ọ̀sà tóbi dé ayẹyẹ. Hmm. tibati wá sí ìdí kan bí ilé àdó dẹ́bísí kọ́tàkọ́tà ọ̀sà ló wà ní gbogbo ibẹ̀ tóbi dé ìdí kan. sórí ẹnu ẹ tó mú yìí nígbà tá fi parí program. àwọn tó nílé ó <laughs> yọjú ọ̀gá tó bá wo gbogbo ìpínlẹ̀ yẹn nísìnyí hmm. kábíyèsí olú ìbàdàn ti fún wa ní ààyè níbẹ̀. níbo ìpínlẹ̀ yẹn yes gbogbo inú ìpínlẹ̀ ìpínlẹ̀ yẹn kí ló pé ìpínlẹ̀ yẹn ní ọ̀gùn pa bẹ́ẹ̀ ni tó fi dé gbági tuntun gbági àkókò náà hmm. gbogbo ìkọ́tàkọ́tà haúsá náà wọ́n ti wà ń bẹ̀ wọ́n ti fún wa ní ààyè káàkiri ìsìn báyìí wọ́n ti ní ni mo máa rólé eh? ni. Eh, wàá ní wàá rólé ni hmm. yẹn náà da o rólé kábíyèsí ti ní kí n máa bọ̀ sórí òróró súyà rẹ tó máa ń tòrò síbi etí tirẹ̀ hùn. ọ̀gá wọn kò mú wá láti lé ní èmi ẹ̀ mọ́ àpò wájò lè ní. àpò wájò lè bẹ́ẹ̀ni orí olè oníṣùtà kò lè sùtà wọn nà olè pàkányìn náà ni. ọ̀gá ṣẹ́dọ̀ kò bìtì mi. No. ebo ni orí olè olè sùn. ẹ ẹ wọn jí mi chip. ah orí olè wọn fọn chip. ẹ chip micro chip. no ọmọ sọ mi di olólè. olólè wọn sọ. àwọn tíjà wà láwọn dúpẹ́ lọ́wọ́ yín o ìrànlọ́wọ́ yín lórí mi wípé ẹ gbìyànjú gan o wípé owó skul wa táàmù yìí tasẹ̀ wọlé yìí níjẹta yìí pé ó ti pé o pé ó ti tó san o pé tí n bá gba káàṣì wá pé lọ́wọ́lọ́wọ́ léwé tó báyìí kẹ́ sẹ́ndì owó sí àkáǹtì skul kó dẹ̀ wọlé báyìí torí pé èmi ò ní pa ọmọ sí i náà o. sọ fún wọn pé èmi ò lè náwó lé wọ lórí mọ́ o. náà kò yẹ kó bẹ́ẹ̀ o. o bó ṣe rí nìyẹn. ẹ lè máa padà jèrè mí o. níjọ́ wo. Ah, ẹ má wọrí ó yà kílẹ̀ tó mọ́ lọ́la ní kíni ní wàá jèrè ẹ sọ fún wọn kó o lọ skul mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe. o lọ skul mọ́ ìwọ táwa ń gbàdúrà fún ṣé wàá gbé gbé kúdí àti sí abẹ. ọmọ tí olùgbọ́n mi kankan ìbílẹ̀ ó ní kí n máa náwó lé lórí mo náwó tán jésù dé kẹ́yà kúkú lọ sábó kọ́ fún òsínà bí ló bù. àwọn tí ilẹ̀ gba ní sábó. o ní. àgọ́ rìjẹ́tàn fún sábó àgọ́ rìjẹ́tàn ẹ̀ never collect ẹ tún ní gba ilé. Ah, a lè gba ilé yìí tó bá jẹ́ bí ẹwà èdè ló fi ránṣẹ́ ní àbí bíọ́dún àbí gúnbíṣadé. agúnbíṣadé. bẹ́ẹ̀ni. bíọ́dún agúnbíadé. ẹ wà sẹ́ni sẹ́ni ọ̀gá kankan ni. kò sí ẹ̀sìn bẹ́ẹ̀. kò sí ẹ̀sìn bẹ́ẹ̀. ẹ ẹ onílé ẹkú ilé o ẹni tó polówó síbẹ̀ ẹ bá mi gbá tó ti yọ kó. Mm. láì. àwọn kò gbọ́n onílé ẹkú lè rọ̀ náà ńlẹ́ láyínká lèmi jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀ ìtorí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn àbìdí yànyàn ìgbà ọ̀sẹ̀ ẹ̀rẹ̀rìndínlógún tàbí dálẹ̀ oòdùà ibi omi tó ti ń ṣe wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jọjọjọ pẹ́tẹ́ ọwọ́ ìbàtẹ́ dé àtẹ́lẹ́dẹ́sẹ̀ ìbàrí eré òní kójọ máa wò alẹ́ wò àtàtà. Hmm. ọláyínká ayífẹ́lẹ́ lórúkọ tèmi ìlú jùmọ̀kadìbò ayínpẹ̀lẹ́ nìkan ṣojagun labi tó ń para lébi ẹni ń paragun ó múra ètò bí ẹni lọ́wọ́ làkàdé ìjàkùnrin mẹ́ta àti bẹ́ńgà owó bàbá mi mọ́tẹ́ pẹ̀lú òun yìí mo fi ń gba yìí lọ́wọ́ yín my name remains Yínká Ayéfẹ́lẹ́ ọlọ́run ògo ni forúkọ rẹ tá a bá dórí ẹ̀rọ agbágbé tá a bá yan ọlọ́run ó kò díẹ̀ káàtó mẹ́yìn bá dórí ẹ̀rọ agbágbé tí òfin bá fọlódùmarè a jẹ́ pé nǹkan ṣòótọ́ òun náà ẹni bá sì wò lọ́kàn rẹ̀ pé agbára òun ọgbọ́n òun ìmọ̀ òun mm. àti pé gbogbo ohun tóun jẹ́ láyé yìí náà ọpọlọ òun ni òun tóun ni kẹ́ ẹ pè jókòó kẹ́ ẹ ṣàlàyé ọ̀rọ̀ fún un báwọn tí wọ́n jọ ń dàgbà ní kékeré nígbà kan àwọn táyé ń fojú sí pé ó ṣeé ṣe kọ́nà wọn tètè là mm. níbo ni wọ́n wà báyìí àwọn tó máa ń ṣe first nígbà tá a wà ní school àwọn tí wọ́n yìí ń jíwò níwọ̀ tọ́lọ̀ ń wá dá lọ́la yìí oh. láwọn tí wọ́n ń jíwò nígbà kan. ǹjẹ́ ẹ ti mm. ẹ̀ ronú débẹ̀ ẹ̀ ronú débẹ̀ pé àwọn wá dà àwọn kan lo sáà nígbà tá a wà ní kékeré ọlọ́run sì gbé sáà léwọ lọ́wọ́ ńgbà tá a bẹ̀rẹ̀ sí ní dàgbà hmm. ṣòwárí pé olódùmarè tó fi ń jọ́lọ́run kò lè yé èèyàn bí àtìláyìn ká ń sọ̀rọ̀ lọ́fíìsì rẹ̀ àwa ronú kan ọ̀rọ̀ kan hmm. mo ní ilé ayé yìí kẹnu ó kẹnu ó jìnnà kò tiẹ̀ dẹ̀ wá yé ẹnìkan kan wá yé anybody. àwa ń bira wa pé ṣé ayé yà tó padà parẹ́ ó yé ayérayé ayérayé nìkan ló yé ìran kan lọ ìran kan ń ni hmm. ohun tẹ́lòmíì ń pariwo rẹ̀ pé ọlọ́run ti ṣe lóore ohun lẹ́lòmíì ń sunkún lórí ẹ̀ pé irú oore wo lọ́lọ́run wá ṣe fóun yìí torí ọlọ́run bẹ́ẹ̀ ni òkè tẹ́lòmíì gùn tó ń pariwo pé òun ti dókè téńté ah. òun nìpínlẹ̀ ọ̀la ẹlòmíì bóde ṣe ń kà á bó sì ṣe ń tó kò yí ẹnìkankan ọ̀pọ̀lọpọ̀ ń wo déètì báyìí mm. bẹ́ẹ̀ ni ó sì ń wọjọ́ orí ẹ̀ mm. bóun ti ń sọ forty something ó ti ń súnmọ́ fifty bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ kò ná ní pé mm. ntolódùmarè ó ṣe kò fi hàn yàn àsìkò tí ó ṣe kò sí wú ẹnìkankan àwọn kan wà tí wọ́n tètè sọ ní age twenty two ni wọ́n ti wọlé ọkọ ọ̀hún wọ́n sì dúró twenty years láyínká kó tó di pé wọ́n rí ọmọ kan gbẹ́jọ́ hmm. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé àwọn kan rèé o hmm. age forty ni wọ́n wọlé ọkọ bí wọ́n ṣe ń wọlé ọkọ ọ̀hún ni wọ́n fi ẹsẹ̀ ọ̀tún kúnlẹ̀ tán hmm. fi tòsí dìde padà ìbejì làǹtìlàǹtì náà lọ́lọ́run fún wọn àwọn kan mọ́ ṣe ń kúrò nílé ìwé ni wọ́n ti fún wọn ní iṣẹ́ àmọ́ iṣẹ́ òun ò lọ sà tó fi gbé ah. wọn tó dá wọn dúró níbi iṣẹ́ ọ̀hún àwọn kan sì wá iṣẹ́ wá iṣẹ́ fódìdí ọdún mẹ́wàá àmọ́ ńgbà tí wọ́n fi rí iṣẹ́ ọ̀hún òkè téńté tábìlì ni wọ́n tòkú tó wọn sí wọn ní eléyìí kúrò kọ́ mọ́ wà ní kédà kékeré ẹ máa gbé lọ òkè headquarters headquarters headquarters bẹ́ẹ̀ ni mm. bólódùmarè ṣe ń tó kò yéèyàn ọjọ́ kan níwájú ọlọ́run bíi ẹgbẹ̀rún ọdún hmm. ẹgbẹ̀rún ọdún sì dàbí ọjọ́ kan tàbá rẹ̀ tó ń wọjọ́ orí ẹ̀ tó fi ń ṣòṣì wọn bí tó lódùmarè ń gbóhùn lọ láyé ó ń tọ̀ wọn hmm. ò mọ nǹkan kan ní o torí pé ta ni ń fi kún ọjọ́ orí ẹni tí kì í bá ṣe olódùmarè irun dúdú àti irun funfun olódùmarè lónìí kápá lórí méjèèjì nígbà míì a ní kó bulẹ̀ lórí àwọn kan ìgbà hmm. míì sì ní ń dúró tí ì di funfun tẹ́lómi fi jọ àwálẹ̀ pé fún hmm, bá hmm, tiẹ̀ lọ tàbá tún bí ọ lérè wà ní wọn ni mọ́ ń yà sáàrù ọba àṣeyọ̀wò ọ́ mo sọ níjẹ́ òní mo níta ló mọ́ ọmọ tálákà jáde kúrò nu kòsíkòsí ọlọ́run ìwọ yìí náà ni ta ló ń ṣàwárí ọmọ alágbe lórí àkìtàn ọlọ́run ìwọ ni o ta ni ẹni tí àbáta káfíra àtùpà tó ń di àdìtẹ́ná wò ọlọ́run ìwọ yìí náà ni àwọn kan tí wọn àti ẹ̀rà káfíra òwú àtùpà náà wọ́n tún di àdìtẹ́ná wò ọlọ́run ìwọ ni o ta ni sọ̀rọ̀ ní títì di celebrity mọ́ àwọn tó rò pa àwọn gbọ́n lọ́wọ́ ọlọ́run ìwọ yìí náà ni mm. ta ló ń sọ àmúsìn di àpèsìn mm. ọlọ́run ìwọ yìí náà ni o mm. ta bá tún bí ọ léèrè wá ní tó wọ̀ ló ń ṣe láyínká ó Jacob bó o ní ẹ̀jẹ̀ ọ̀run ṣe ṣe olódùmarè àbájọ tó lóun ó ṣàánú fáwọn tóun ó ṣàánú kan wà tí wọn ò béèrè àánú tó sì fún wọn hmm. àwọn kan sì fojoojúmọ́ béèrè àánú wọn ò tí ì rí gbà hmm, hmm. àwọn kan wà tí wọn ò béèrè ó sì ń fún wọn àwọn kan sì fojoojúmọ́ wà ìyọ́nú olódùmarè ìyọ́nú ni wọ́n ń padà á pàdé bàbá tún bí ọ léèrè wà ní mọ́ yàsá òṣèlú orí ìjókòó ni mo wà dìsá àmọ́ kàn mí ba búrúburú wájú rẹ o òdùdùgbẹ̀ ọba tí ń bẹ nú ọ̀run tó ń ṣe ohun tó wù ú dùgbẹ̀dùgbẹ̀ òde ọ̀run ni ó tóbi bẹ́ẹ̀ ló tún lóòrìn gègéńgbé hmm. àwọn tí wọ́n mọ̀ ló pè ọ́ ní agbénisókè téńté fini ayé mọ́ fini ọ̀la kan pa òjìlógo ṣògo ní ògo tí ń pe ògo ránṣẹ́ ògo tí ń ṣamọ̀nà ògo ògo rẹ̀ ń taná fún ògo ògo rẹ̀ tó ń fògo hàn fáyé lẹ́yìn rẹ̀ kò tí ì sálágbára ní ìmọ̀ aríran jùlọ lọ ní ọ́ mm. olórí gbogbo aláṣọ tẹ́lẹ̀ ayé ewé ń bẹ lóòótọ́ ìgbé mm. sì ń bẹ mm. àmọ́ lóòótọ́ bí ewé àti bó ṣe wà àṣẹ tí ń bẹ ń bẹ ta ló ní ọlọ́run ìwọ yìí náà ni tó bá wọ̀ nígbà míì wá ká àṣẹ kúrò lára ewé ah! wọ́n ní ewé padà wá sunkún àìkú ni ọ́ tó lè kú àìsá ni ọ́ tó lè sá òòtí òòdípẹ̀tà bẹ́ẹ̀ ló pinyìnkì ó lágbára yìí tún lágbára ọ̀run ìwọ́lá ṣe yóò wájú pọ̀jọ́ kúdà halẹ̀ wílé ṣe ni náà lè ṣe lè wí àwímọ̀ yẹ òun àsọ̀rọ̀ máyẹ̀ adákẹ́dájọ́ dánimọ̀ gbàgbé sọ́nimọ̀ tògbé ṣàṣùmọ́sù lọ wọ́n lu tẹ́rẹ̀rẹ̀ kárí ayé àwámẹ́rìndì ni ọ́ alágbàlá ìmọ́lẹ̀ alágbádá iná ni ọ́ aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ìwọ lọ kàkà òkìkí òkìkí ọ̀kàkà òkìkí akímọ́lá ìwọ là kìkì tán olú mímọ́ ni ọ́ tó ń gbébi mímọ́ ṣe mímọ́ jẹ mímọ́ lo mímọ́ wọ mímọ́ to mímọ́ ó sì mọ mímọ́ gbogbo ìwọ ni wọ́n ń pè ní òmìmìyàmì òyìgìyìgì ni ọ́ olùṣọ́lá olùṣọ́lá ìwọ tó róhun gbogbo tó ń ṣohun gbogbo fẹ́ gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo àrí ìró àlá ni ọ́ ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ hmm. pátápátá ọlá ni ọ̀pọ̀rọ̀gbọ̀dọ̀ ọba ìdìdí ìdáyé aláàfin àjọbọ ìwọ ló lóko àjọbọ ìwọ lọ bá àmì ọlá ọba àmì ọlá òun gbénu ọlá ńlá ṣọlá o sì ń gbénu ọ̀run ṣògo o sì wà lọ́bà kan hmm. ìwọ nìkan ṣoṣo ẹrù bá gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀ ọlọ́run àánú ni a tó fọjú orí yìn afunfun tó funfun ọ̀dájú ǹdámú ọba àmì ọ̀dàṣẹ̀ ǹdàṣẹ̀ àràbọ̀wọ̀ ọ̀jàlálá ọba tó ní kọ́kọ́rọ́ kádàrá ibi ìwọ ló ń ṣí ìwọ ló ń tì í hmm. o ṣílẹ̀kùn ọjọ́ òní kò sẹ́ni tó lọ́kọ́kọ́rọ́ mọ̀ lọ́wọ́ hmm. wàá tó tilẹ̀kùn kò sẹ́ni tí ó tán ni ọ̀bánu lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tí ń bá àyàn lórí ẹkún yóò fi tẹsítímọ́nì jìrọ̀ rẹ̀ fún ni nígbà míì a bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣòro a sì tún wá gbé ògo jáde láti inú ìṣòro ọ̀hún ọba tó ń pe ògo jáde láti inú ogun nígbà míì ọmọ ológo ni wọ́n ń pariwo pé ọmọ ológun ni wà nínú ogun rẹ̀ náà lògó sì ti jáde wọ ọlọ́run nìkan ni ò ń solófodó lógo lẹ́yìn rẹ̀ kò sálágbára míì mọ́ ọlọ́run ògo ni forúkọ rẹ̀. ọlọ́run tó talk about it with, with Yinka, Aifale, and EOB. Fire for fire, ni Beyond the limit twenty twenty one convention. Mímí fẹ́ mi ṣe agbára fẹ́ ṣe. Pẹ̀lú Ọlọ́run nínú ayé Pásítọ̀ C.A. Ọlá ìyá ti CAC Ìgbàremú Center. Àkórí Beyond the limit tọdún yìí. Fire in my bones. Látọjọ́ Monday eleven. Bí Friday fifteen October. Lẹ̀mí Ọlọ́run alààyè yóò fi máa yọ̀ǹda agbára fún gbogbo èèyàn. Agbára bá dé ìbànújẹ́ máa fò lọ, ògo máa agbára ọlọ́run fún nínú wọn ni wọ́n rọ́ ní ìgbàlè fàlàfíà òkè àdó ìbàdàn beyond the limit twenty twenty one ẹ̀rí rẹ̀ torí rẹ̀ ni wàá gbàdúrà. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pùrù ni. gbèrú nìkan kọ́ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹẹbù gèje top success ni kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùnrin ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹdutọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí mọ́sínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top sọ́sẹ̀ tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́mù àti láptọ̀pù bọ́ọ̀sì ṣe é rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa sàn yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́n cocoa house dùgbẹ̀ ìbàdàn àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ọ̀sìn lè check us at topsources.ng. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. bá ń gbọ́ mi mi ò gbọ́ ẹ o. mo mọ̀ pé ò lè gbọ́ o ti di òkúrò ọmọ yíbò tí mo ń kà yẹn mówó bí yíbò bá ń kawó lọ́wọ́ ẹ̀ one two one million two eh, one thousand two thousand three thousand ìwọ kí mi good afternoon. good afternoon. how are you five thousand six thousand. ìwọ gẹ́ two thousand yóò rí bẹ́ẹ̀ ṣe o. Ah, mo like yíbò honestly. yíbò kọ́ Igbo Igbo. Igbo wọn lọ mọ <laughs> ọ̀rẹ́ wa kan mò ń gbókè òun gbé sàlẹ̀ mọ́kànrin tó dé láti ibiṣẹ́ ni lọ́ba sì gbé pàpà jáde mo wá wò bá mo ní mo ní pàpà rẹ̀ mo wá wò pé bàbá rẹ̀ ní ilé bóyá nǹkan ń ṣe ojú wọn lọ́ba lọ́ba fi ń tilẹ̀ lọ́ba fi máa pè máa pè mo ní Chinedu ní hẹ́n mo ní what is the matter ó ní nothing o mo ní ọ̀ra ọ̀pá ni ó ní hẹ́n kí ló fẹ́ fi ṣe. kí ló fẹ́ fi ṣe. ó ní bọ́ọ̀ ibo kan ló advertise ẹ̀ fún un níbi iṣẹ́ pé kóun ó rà ní ìsìn pé wọ́n ń ṣe promo lọ́wọ́ kó lè wọ́n lọ́jọ́ iwájú. tí <laughs> ò bá wá dàgbà pàápàá nǹkan. <laughs> kí ló fún láti yọra pé yóò padà tẹ̀pa. ó wá rà pamọ́. ó wá ń kọ́ lílò rẹ̀ lẹ̀. <laughs> ẹ káàbọ̀ sórí ètò yín tẹ́ ti ń dúró de o <laughs> let's talk about it hmm. ẹ jẹ́ ká kọ́kọ́ fún yín láwọn ẹ̀bùn yín àwọn. àkànṣe la fẹ́ fi ṣe. àwọn tí wọ́n fún wa ní ìmọ̀ hmm. táwa náà fi mọ ìwọ̀nba tá a mọ̀ débi tá a délé ni hmm. tíṣà ni wọ́n èyí sì jẹ́ àyájọ́ ọjọ́ tí ó jẹ́ ti àwọn olùkọ́ jákèjádò gbogbo àgbáyé à ń fi àsìkò yìí kí gbogbo àwọn olùkọ́ pátápátá ìgbà kan lèrè wọn ń bẹ lọ́rùn. ìwọ́n ti ń gbèrè wọn láyé nísìnyí. wọ́n ti ń gbèrè wọn wọ́n dọ́jú àwọn tíṣà ti ìgbà ìgbà ayé ìgbà ni. Mm, wọ́n ní láyé ìgbà kan àwọn ilé kan wà tí tíṣà ò gbọ́dọ̀ sọ pé ò fẹ́ rent. and this, this house, house is for, is, for is rent. not meant for teachers. and this house is for rent but not for, for teachers. teachers. Eh! bẹ́ẹ̀ni. wọ́n wá fi but sí. but not for teachers. okay. bẹ́ẹ̀ni ọmọ pọ́ ọmọ tíṣà lèmi gbogbo bọ́n ṣe ń gbé dáàdì mi kiri bọ́n ti gbé lọ ni mo tún bẹ̀rẹ̀ skul padà hmm. so àwọn àwọn ìṣòbò ní sábà máa ń fún wa nílé. <laughs> nígbà náà <laughs> eh, ilé ìṣòbò la máa sábà rí rẹ. bọ̀tíjà ló máa ń mòdì future yẹn o. ẹ ẹ n tí ò yé ọ̀pọ̀lọpọ̀ nìyẹn. àwọn ló ń mòdì future yẹn. àwọn ni wọ́n ń build orílẹ̀-èdè hmm. àwọn náà ń build gbogbo àgbáyé hmm. ẹni tí kò sẹ́ni tí ò gbẹ̀kọ́ kò sẹ́ni ó lè ẹni tí ó lóun ò lọ school gan. yọ lọ primary school. bí ò tiẹ̀ lọ primary school wọ́n ń kọ́ ní nǹkan kan so màmá tàbí bàbá èèyàn olùkọ́ èèyàn ni hmm. àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n wà ní ilé ìsìn olùkọ́ ni wọ́n máa ń wàásù wọ́n ń kọ́ yín lẹ́kọ̀ọ́ ni hmm. olùkọ́ ni wọ́n àwọn ìmáàmù tí wọ́n bá ń ṣe wáàsí olùkọ́ ni wọ́n wọ́n ń kọ́ èèyàn ni àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ lórí rédíò hmm. olùkọ́ ni wọ́n torí gbogbo ń tán sọ ẹ̀kọ́ wà nínú àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ lórí rédíò ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe jókòó yẹn olùkọ́ ni yín. Mm lọ́nà kan àbí mi àwọn èèyàn tí ọmọ ẹ̀kọ́ṣẹ́ hmm. tó lóun wà lábẹ́ ọ̀gá kí ló ń ṣe ó ń kọ́ iṣẹ́ so olùkọ́ làwọn náà olùkọ́ pọ̀ ṣùgbọ́n olùkọ́ ìwé hmm. ti alábídí ti alábídí ni gbogbo àgbáyé ń celebrate ní èní. a gbọ́dọ̀ celebrate wọn torí pé ọpẹ́lọpẹ́ wọn lára ọ̀pọ̀lọpọ̀. ọpẹ́lọpẹ́ bẹ́ẹ̀ ni ọpẹ́lọpẹ́ wọn. àwọn ọmọ kan wà tó jẹ́ pé bàbá àtìyá wọn ò lè bá wọn sọ̀rọ̀ kí wọ́n gbọ́ hmm. àfi tíṣà wọn torí pé wọ́n ti kọ́ wọn mọ́ ẹ̀kọ́ wọn láti mọ irúfẹ́ ìgbà tó yẹ kán bá a sọ̀rọ̀ àti àwọn nǹkan tí ẹlòmíì kan bímọ dà sílẹ̀ ní ọpẹ́lọpẹ́ tíjà lára ọmọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò mọ àwọn olùkọ́ súnmọ́ àwọn ọmọ gan ju òbí mi. mo rí tíṣà mi tọkọ mi primary one mo rí lé mo dì mọ́ wọn. bí ìgbà tí ọmọ ń lọ lé lọ sùn ni ni. bẹ́ẹ̀ni ọmọ ń lọ lílọ ọmọ ń lọ sí ilé lọ́dọ̀ òbí ẹ lọ sùn ní àtúpadà. láti impart knowledge sí lórí. bẹ́ẹ̀ni. wà á lọ. Hmm. Hmm so hmm. iṣẹ́ ńlá ni tíṣà ń ṣe so àwa wò pé bó ti wù kó kéré tó a gbọ́dọ̀ dá àwọn olùkọ́ nínú dùn hmm. ìwọ̀nba olùkọ́ mẹ́wàá either ti eh, ti public àbí private olùkọ́ mẹ́wàá ẹ sì sọ hmm. school tẹ ti ń teach o ah, tẹ ẹ bá ń ṣe teacher ẹ má pè é. ìgbà tẹ bá fẹ́ gba ẹ̀bùn yín ó ti yé yín ẹ mọ id card wa ó ṣeé ṣe kí jẹbẹtẹ ó gbọmọ lé yín lọ́wọ́ ńgbà náà torí tẹ ẹ bá ń ṣe teacher bẹ́ẹ̀ sì lọ ṣe id card kó ló di pé id card yín bá ti tuntun jù mọ́yẹ̀ṣẹ̀dá school yín lẹ̀ nígbà zero eight zero three two three two one zero five. ẹ máa sọ pé ẹ̀yin lẹ́yìn ẹ̀yin ẹ̀yin o ẹ̀yin sẹ mary makers. Eh, sẹ mary sẹ mary makers anglican primary school. primary school hello. hello. hello. hello. orúkọ yín. tọ́lá rò mí tẹ́lẹ̀ látọ̀lúndé. ṣé tíṣà nìyí ni. bẹ́ẹ̀ni. skul bọ̀lá ti ń tíìchì. kò nídìí wọ́n mọ̀ níta. pop international school. pop. Eh, poppy, poppy. ṣe ní id card. Poppy, poppy. ni kò kí ṣe pọ́pì o. ok ngbẹ bá débi àmọ́ ngbẹ bá tiẹ̀ dé àmọ́ mọ́ àmọ́ ìtọ́jẹ́ nbẹ ẹ pẹ̀lẹ́ ọ̀la lẹ́wà láago méjìlá. aago méjìlá ọ̀la ni o kẹmọ id card yín dání. hello ẹ yí rédíò yín lẹ̀. hello sir. ẹ yí rédíò yín lẹ̀ o. àmì ti fadé dùn tán ni o. ṣé tíṣà ni yín. bẹ́ẹ̀ ni. ok ẹ wá láago méjìlá ọ̀la. Ah, ẹ mọ id card yín lọ́wọ́ ṣe ìṣètàbí tẹ́ máa wà ní skul nìyẹn ṣá bóyá ká ṣe nírọ̀lẹ́ bíi four àwọn ọmọ skul àti jáde ń gbà yẹn ká ṣe nírọ̀lẹ́ bíi four. àbí ká kú fi sí five. four four to five. ẹ kúrọ̀ lẹ́ o. ọ̀pọ̀ yẹn mi náà dé láti ilé Ifẹ̀. ṣé tíjà ni ilé Ifẹ̀ lẹ́ ti wá gba nǹkan bí. ṣé tíjà ni yín ni. irọ́ o. ẹ ah. kúrò mẹ́ ẹ pẹ̀lẹ́. hello. hello. ẹ kúrọ̀ lẹ́ o. ẹ kúrọ̀ lẹ́ o. Mm. ṣé tíjà ni. bẹ́ẹ̀ ni o. orúkọ yín akin blessing láti bolúwàjí. akin blessing private lẹ wà àbí public. public o. public ni ok ẹ wá láago mẹ́rin. hello. hello. hello. hello. láti ìjẹ́bọ̀dé. ah ok orúkọ yín ẹyin rédíò yín lẹ ó máa já ọ ẹyin rédíò yẹn lẹ ó máa já mo sọ ó ti já hello. hello. hello. ẹ pọ̀lẹ́ o. orúkọ yín. orúkọ tèmi ni mr akíntọ́lá bíọ́dún láti gbọ́ra. ṣé tíṣà ni bíọ́dún ni. bẹ́ẹ̀ni sà. tó ọlọ́run ti dẹ́yìn láre ẹ mọ̀ wulẹ̀ wọ́rì. jẹ́ kí bíọ́dún má má fi retí ẹ̀ ṣàpọ́nlé náà o má jẹ́ fífẹ́ fi ṣàpínlẹ̀ bíọ́dún ìwọ náà wàá gba tó bá ti jẹ́ tíṣà ni ọ mọ̀ bọ̀. tíṣà skul wo. ń gbọ́ skul bo. hello. a ti gbọ́ bíọ́dún gbọ́ra a ti gbọ́ hello. Uh, special school ló wà tó wà. hello. hello. hello sir. orúkọ yín. this is phyllis. phyllis bó. ems àmọ́dúpẹ́. ẹ ní phyllis o philippi àbí. philips. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ok ẹ wá lọ́la apá abọ́lẹ̀ ti ń pè yín. ọdún ọ̀nà. ṣé tíjà ni tíṣà ni. ok ok ẹ wá ní forty five ẹ ṣàmù id card yín bẹ́ẹ̀ ẹ wá èdè. ẹ bá ń bọ̀ ẹ máa id card yín dáadáa. Hmm, ẹ máa ti rí. mélòó ló dà ok ó yá ó yá ó yá. hello. ẹ̀lẹ́ kúrò ẹ̀lẹ́ ọ̀rọ̀ abẹ́rẹ́ yusuf láti òkè ìbàdàn. tíṣà ni yín àbí. nílẹ̀ ṣé tíṣà ni yín. rárá o. ẹ̀dẹ̀ ń gbọ́ rédíò. hello. hello. orúkọ yín. ẹ kọ́ ẹ̀ yes ma. bí bí bọ́ọ̀gìdàn láti ilé àyànrẹ́ ló pè. ṣé tíjà ni. bẹ́ẹ̀ ni sà. ok. ẹ wá láago mẹ́rin. aago mẹ́rin lọ́la. ok sà. hello. hello. alakọ mary lásìkò yìí. palako yìí. alakọ mary lásìkò yìí. kí lẹ pé alakọ mary láti Ìkòyí. bẹ́ẹ̀. ṣé tíjà ni yín ni. bẹ́ẹ̀ ni. Ìkòyí Ìkòyí ìtọ́sún. bẹ́ẹ̀ ni. ẹ ẹ wá ẹ wá dago mẹ́rin lọ́la bẹ́ẹ̀ bá jáde school hello. hello daramola mariam. ṣé tíṣà ni. látàyégún bẹ́ẹ̀ ni sà. kí ló kọ school thirteen teach. asala modern school ni o láyégún ni àwọn láìdí kàdí o. ẹ ẹ bá ti láìdí kàdí ẹ má ẹ tẹ bá ti láìdí kàdí ẹ. ẹ màmú lẹ́ka ẹ̀ẹ́dẹ̀ẹ́dì school wa wa màmú. irọ́ irọ́ id card ni ẹ mú wá. school wọn ò tí ì láìdí kàdí ṣe é ṣe dálẹ̀ ni. bẹ́ẹ̀ tí ì láìdí kàdí ni bẹ́ẹ̀ ni wọ́n ti tó bí six years ó yẹ kẹ́ ẹ ti láì di kan bíi last month. hello. ẹ eh, mo rò kọ́ńdà bíi last week lẹ dálẹ̀. Yunus Ọlámilékan ni o. ṣé tíṣà ni. Yunus Ọlámilékan. hello. ṣé tíṣà ni. bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ sà. skul bo. bẹ́ẹ̀ sà. skul bo. kó fàyà kún lọ sí skul. kó fàyà kún. ṣé ẹ láì di kan. bẹ́ẹ̀ sà. Ok. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. ẹ wá láago mẹ́rin sí márùn-ún lọ́la. ọ̀dà sà ẹ ti sà. hello. hello sà ẹ kúrò lẹ sà. ẹ kúrò lẹ. àbáyọ ni àbáyọ ni olùṣègùn láti fẹlẹ lẹ rà bọ. ṣé tíjà rí ni. skul wo jàre. Lagos comprehensive college fẹlẹlẹ Ìbàdàn. ok tó bá ti di um, four four pm sí five ẹ béèrè ẹ wá èdè. ó ti pé àlóhùn láìdí káàdì yẹn ṣe ọkọ sí. ó kọ́ tọ́lá àwọn mú lẹ́tà head wá ẹ lẹ́tà head anybody lè lọ́tẹ̀ lẹ́tà head yìí o. gbàtàn ní six years wọ́n ní school àwọn ṣì wà lọ́ndà processing. látọdún kẹfà wọ́n sì ń gbọ́ ọmọ wọlé síbẹ̀ six years wọ́n sì ní id card for six years. ọmọ rí bẹ́ẹ̀. Ah, ah. mo rò para alẹ́ ẹ̀ ló pè é. a ma jà fòjòrò a a sọ pe id card a sọ pe id card hmm. tí o bá ti ní id card. jẹ́ kí bẹ́ẹ̀ ni wa o jẹ́ bẹ́ẹ̀ ni fẹ́ ẹ o. ẹ o mo tún láyọ̀ bàdírù ni o. tíṣà ni yín ni. ni bẹ́ẹ̀ ni. ẹ ti St Paris. ẹ ológun ẹrú Paris lológun ẹrú Paris ni ni. Hmm. Ah, eh. ẹ wá lọ́la id card wà o ẹ hmm. ṣe o. yes ní ọjọ́ sunday ṣẹ́gun mi mọ̀ mm. bóyá o ráyè gbọ́ mi mm-hmm. àwọn èèyàn kan sọ dìjà mọ́ mi lọ́wọ́ ìgbà tí mo parí program àwọn kan pè mí lóríṣiríṣi mo wá rí i pé àwọn ìyàwó ilé ló bínú jù hmm. orí ọ̀rọ̀ Facebook ni ọmọ kan wà tí mo gbé wá sórí Ọpẹ́yẹmí tí wọ́n lù ní hmm. jìbìtì ara hmm. ok àwọn èèyàn kan wá ń sọ pé kí ló dé tí mò ń sọ pé kóbìnrin ìyàwó ilé má sí lórí Facebook wọ́n ní tí ó fi mú ọkọ tí ọkọ wà lórí Facebook hmm. kò lè lé ìyàwó ẹ̀ kúrò lórí Facebook. ok so àwọn ò rí nǹkan tó burú nínú kí ìyàwó èèyàn wà lórí Facebook. Mm. now mo fẹ́ tọrọ àforíjìn hmm. ẹ jẹ́ kí ìyàwó yín wà lórí Facebook kápò ti fi lọ̀ mí tẹ́lẹ̀ ń bá ní kó mọ̀ wulẹ̀ sọ̀rọ̀ báwọn. bẹ́ẹ̀ ni kí ló dé. Ah, ẹni tí ò sí lórí Facebook tí ó bá yàwọ́ yọ yàwọ́ èmi kàn ń wòye pé. tí o bá sí lórí facebook ṣé kò sí ṣé facebook nìkan ni. ẹlòmíì ò ní máa gbọ́ ẹlòmíì ò ní ọkàn hmm. láti sọ pé òun fẹ́ ṣèṣekúṣe hmm. àìmọye ilé ló ti dàrú hmm. lórí pé ó pàdé torí kinní kan wà lára lórí ọ̀rọ̀ x pàápàá jùlọ tó bá jẹ́ pé ẹ fẹ́ra ńgbà tẹ́ wà ní secondary school or higher institution tó o ti wà nílé ọkọ tẹ́ tún wá sọ pé ẹ padà pàdé lórí facebook ìfẹ́ àárọ̀ yẹn máa rùn á rùn wá bó lèèyàn ṣe fẹ́ sá fún un yorùbá ní kò jẹ́ ń gbádùn lóbìnrin dẹ̀ ń gbà fún ọkùnrin tiẹ̀ sì lè control ara ẹ̀. látìgbà tí ayé ti ń jẹ́ ayé ni àlè yíyàn ti wà bẹ́ẹ̀ ni bí ayé ṣe ń expose sí tó ń dàgbà sí lóríṣiríṣi ọ̀nà kan ń fẹjú sí ni eh? Solomoni tí wọ́n sọ pé òun ló gbọ́n jù láyé amẹ́ríkà kúba ẹ̀ lónìí ṣé orí Facebook ló ti rí wọn àbúrò àwọn sọ̀rọ̀ lórí whatsapp. ẹ eh, but tí ìyàwó èèyàn bá wà nílé èèyàn eh. tí ò ṣe pé ó wà lórí social media eh. níbi tí ẹlòmíì á admire ẹ. ṣé ìyàwó rẹ ò ní lọ patí. tó bá lọ patí ó sì lè máa gbọ́ tó bá rí ẹlòmíì tí ó bá wo mọ́ọ̀yàn ní patí ẹ sì mi sà ẹ sì mi sà mo ti rí ẹni tó wo mọ́ọ̀yàn ní patí rí tó jẹ́ pé àwọn ọmọ ráìsà ni wọ́n ṣe wá fi tá ìfà kúrò mẹ́pẹ́ ṣé ẹ fẹ́ kú ni ó fẹ́ lè jáná mọ́tò lẹ́nu ẹ ṣùgbọ́n síbẹ̀ náà ṣé kò ní ok ṣé ìyàwó ẹ ò ní lo fóònù mọ́ ni. tó bá lo fóònù tí ò bá fi fóònù nọ́mbà ẹ sílẹ̀ kò sí bọ́n ṣe fẹ́ rí mú kò jẹ́ ìsinmi lóbìnrin gbà. ní ayé tá a wà yìí hmm. ìgbàgbọ́ tèmi lélẹ́yìí àfi nọ́mbà táwọn èèyàn bá fẹ́ rí. wọ́n á wá kan. ẹ kúrò ń díẹ̀ ẹ jẹ́ àlọ́ sí Facebook àfi nọ́mbà tẹ́nìkan ò bá fẹ́ rí ẹlòmíà ní kíyàwó òun má mẹ́kọ̀ kíyàwó òun má ṣègbà kó má ṣàwo ìyẹn ò di ẹni tó bá máa ṣèranù lọ́wọ́ kó má ṣèranù. so tí ìyàwó ilé tó bá ṣẹ̀ṣẹ̀ make up tán hmm. tó bá ya fọ́tò tó post ẹ̀ sí Facebook see my new look ta ló ń sọ yẹn fún. ẹ ẹ ó depend lórí upbringing ẹni àwọn kan wà tó jẹ́ pé gbogbo ohun tó ń sọ yẹn wọn Facebook wọn gan wọn kàn wà ń bẹ ọjọ́ ọ̀nà ti débẹ̀ gbẹ̀yìn ok oh, eh, ìyàwó <laughs> ilé tó dáná oúnjẹ tó ń kọ́ tó ní what a what a what a delicious kinní kan for my husband hmm. tó post ẹ̀ sórí facebook. ẹ eh, orientation ẹ ni. ok ẹni ń bọ̀ láti ìlú òyìnbó tó ń sọ pé i'm on my way to nigeria see you soon eh. àtẹ̀mí àbẹ̀ni ṣẹ̀ṣẹ̀ land ní airport tó sọ pé just landed. ẹ èyí tó ń sọ yẹn náà ó bọ́kùnrin wí ó dẹ̀ bá obìnrin wí. mo ń sọ fún ẹ pé wọnú ara wọn ni èmi ń sọ̀rọ̀ social media generally ṣọ́mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló ti kan sáàrù gbèsè tẹ́lòmíì ń wọ̀dì sìn kò lè hmm. jáde kúrò níbẹ̀ torí pé eob eh, e fans club account tán ṣí lórúkọ eob tẹ́ni yẹn sọ pé eob ń ṣe give away tó lọ rọ́rí lù ú. ṣé lójú oorun. lójú ayé yìí náà ni. ni mo ṣe give away. Ah. àìmọye account àwọn èèyàn máa ṣí lórúkọ olórúkọ tó jẹ́ pé àwọn aráàlú tí wọ́n sì fẹ́ràn wa torí ìfẹ́ tí wọ́n ní sí wa wọ́n á rọ̀lù. ẹ ṣé ní ìsinmi ṣé kò suspend social media ló ń sọ. wọn lè suspend kọ́mọ ọ̀dọ́ náà fi ọgbọ́n ṣe à ń là wọn lọ́yẹ̀ à ń ṣí wọn níyè sí ni torí àwọn kan wà tó jẹ́ pé ó fẹ́ má pọn dandan kí wọ́n wà lórí social media mhm. tí o bá ṣe pé èèyàn fi ń tajà mhm. ìdí tèmi lè sọ pé mo wà lórí social media being an artist mhm. and torí rédíò mo ṣe sọ pé o lè rí mi kí wọ́n sọ pé my new look àbí pé kinní kan torí tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ nípa mi ni mo ṣe ń lo social media now ẹni tí ò lọ́jà tà tí ò lẹ́rù tà hmm. tó ń wá give away hmm. tó ń wá connection hmm. lórí facebook wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé orí facebook ló ti pàdé ọkọ ẹ̀ tó ti pàdé ìyàwó ẹ̀ tó jẹ́ pé ilé wọn dẹ̀ ń tòdì sí i ṣùgbọ́n àwọn ilé tí facebook ti dà kì í ṣe facebook nìkan whatsapp phone call instagram tó jẹ́ pé ó ti da ọ̀pọ̀lọpọ̀ ilé míì rú ń kọ́ tí ò dẹ̀ tó padà. ó rí bẹ́ẹ̀ mm-hmm. mo fara mọ́ um, ní apá àbí táwa wà yìí kò sí nǹkan tuntun tó dé táwo kì í kọ́kọ́ abuse bẹ́ẹ̀ ni ó ti mọ́ wa lára a máa abuse ẹ̀ ìgbà tí èèyàn bá ti wá ń fi orí kó ńbẹ̀ lápàdà máa withdraw pé òun ò ní ìdẹ̀ bẹ́ẹ̀ ni àti ara mọ́tò tuntun gbà mí àníká test lọ àwa kéré mọ́lẹ̀ àmọ́ ńlá ń sá lọ. fẹ́ wo yẹ̀wò rẹ̀. mo fẹ́ kí ló ń yẹ̀wò ńbẹ̀ kí ló ń yọ̀ ńbẹ̀ so ó ti bí ká sọ pé àbùdá tiwa nìyẹn àbí ohun tí àwa ní nìyẹn àwa dúdú àbápá àbí tá a wà yìí ṣùgbọ́n àwọn míì náà tí wọ́n tí wọ́n ní òye ju ọ̀rọ̀ yìí lọ wọ́n wà lórí social media tó jẹ́ pé ìwọ ni wàá ṣe máa sọ pé ah ẹlòmíì gan orúkọ tó ń jẹ́ lórí social media kọ́ lórúkọ ẹ̀ níbi tó kò dára ẹ̀ dé ṣùgbọ́n ẹ má jẹ́ kí n tàn yín social media ni ò yẹ kẹlòmíì kú o gbogbo àwọn skit àwọn comedians tó ń wò yẹn onígbẹ́lòmíì o ogun depression wọn o ọlọ́run ó ṣàánú wa. kì í ṣe skit sanwó lórí facebook àbí lórí social media lè ní mm. rìfà sí. Eh, no mo tún sọ àwọn ibi tó burú jù ń bẹ̀ sí ibi tó àwọn advantages tó wà ń bẹ̀ àti disadvantages tó wà ń bẹ̀ disadvantages tó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. sọ eh. wá pé eh, orí facebook ni wọ́n ti rí ọmọbìnrin míì tí mm. wọ́n náà gelé kékeré tí wọ́n kó ìfun ẹ̀ jáde. bẹ́ẹ̀ni orí facebook náà ti pàdé ọmọbìnrin kan tí mo tó ń tajà tó kọrin tí ohun ẹ̀ dùn tí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbé ohun ẹ̀ kiri pé ah láì lo instrument láì lo nǹkan kan lóhun ẹ̀ rí báyìí bẹ́ẹ̀ ni hmm. bẹ́ẹ̀ ni. ibi ń bẹ nù rere ń bẹ nù bí. èso ọlọ́mọ jẹ́ kí ibi ọkàn gùn sí wa ni ọmọ ọ̀dọ̀ náà sì gbọ́dọ̀ fọgbọ́n ṣe é tí mò ń sọ ni pé ká fi ọgbọ́n sí ká fi ọgbọ́n ṣe é hmm. ìṣí títà ń sọ yìí hmm. yàtọ̀ kì í ṣe nípa ìyàwó ilé nìkan àwọn ọkùnrin míì wà náà tí wọ́n ti wọ tó jẹ́ pé orí social media yìí. àkàìmọye ọmọge mi tó jẹ́ pé orí social media ló ti pàdé ọkọ pàmí ikú hmm. tó ń gbàdúrà kóun ó kúrò ńbẹ̀ báyìí tá a ti mọ odó tá a dọ̀rùn lásì lórí ẹ̀. bẹ́ẹ̀ni. àwọn kan dẹ̀ pàdé èèyàn ńbẹ̀ tó jẹ́ pé èèyàn gidi ni wọ́n. wọ́n ti bẹ̀ la wọ́n ti bẹ̀ lu ẹlòmíín wà tó jẹ́ kó ti ń wá olóore kan láti ṣàánú fún ẹni tó ṣàánú tó yẹ pé orí social media náà ti ríra wọn. ó rántí ẹni tó ti ìlú òyìnbó wá tó ní wọ́n tẹ̀lé òun délé láti airport. bẹ́ẹ̀ni tó fúnra rẹ̀ ló post sí orí Facebook pé just landed. ẹ ìgbà tí wọ́n mú àwọn yẹn wọ́n á béèrè pé báwo lẹ ṣe wá mọ movement ẹ̀ wọ́n ní kò sí nǹkan tó máa ṣe láyé. ó máa ń post sórí Facebook ibi tó ti kó bára ẹ̀ nìyẹn nígbà tó wà ní airport ó sọ bó ṣe ń kúrò lọ́hùn. ẹlòmíì lóyún kò tí ì lóyún a ní pray along with me hmm. uh, n tó ń sọ ní ìsìn lọ́dọ̀ àwọn kan wọn ò kà sí baby shower ó jájòjì sí àwa ń bí. wọ́n ṣe baby shower oṣù wọ́n ṣe ní ọ̀hún wọ́n ṣe labroad. ṣùgbọ́n áfíríkà làwa wà yìí. níbi àwa yìí ah. ọmọ tẹ́ ẹ tọ́kin oyún rẹ̀ gan tẹ́ ẹ ti jẹ́ kó hàn síta gan. wọn jẹ́ wá. Um, um, um, ti rí. àwọn ah, ti rí ṣáájú níta <laughs> ah, à ń gbìyànjú àti sọ ni wípé ọmọ ọ̀dọ̀ náà gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe bí ìyàwó yín bá lóun fẹ́ wà lórí Facebook ẹ̀ẹ́n eh, tí mo dá lábàá ni wípé kí ìyàwó ní password ọkọ ẹ̀ lọ́wọ́ kọ́kọ́ náà ní password ìyàwó ẹ̀ lọ́wọ́ tí ọkọ bá ti ń ṣìnà lọ ìyàwó á pè padà tí ìyàwó bá ti ń ṣìnà lọ ọkọ á lè pè padà àbí bẹ́ẹ̀ yẹn ń kọ́. ó dà bẹ́ẹ̀ àbí. ọ̀rẹ́ wa kan náà pàdé obìnrin kan lórí social media obìnrin yẹn wá bá obìnrin yẹn sọ̀rọ̀ obìnrin yẹn ní òun ní àwọn problems kan ọ̀rẹ́ wa ẹ̀ sì wọ́n ń complain fún ìyàwó ẹ̀ pé òun ò ní ni so ó ṣáà sẹ́ni twenty thousand lákọ̀ọ́kọ́ sẹ́ni twenty thousand lẹ́lẹ́kejì ó sẹ́ni twenty thousand ní ẹlẹ́ẹ̀kẹta wàá béèrè lọ́wọ́ ọmọbìnrin yẹn pé òun ò tiẹ̀ wá ní rí ojú ẹni kí àwọn jọ sọ̀rọ̀ ìyẹn wàá fún ní nọ́mbà kan pé kó pè so ó wàá fẹ́ lọ ọ̀ta pé kóun lọ pe nọ́mbà yẹn kò mọ̀ pé ìyàwó òun ló lu ànádà ló ṣí àkáǹtì míì hmm. eh, owó tí ò fẹ́ san fún ìyàwó ẹ̀ ọ̀rá ń gbà Facebook wẹ́rẹ́wẹ́rẹ́ so ó wá ń pe nọ́mbà yẹn nọ́mbà yẹn wá ń ríǹgì nù lé bọ̀dá sáà wà ń ta ní ìsìn wọn tí ì wọlé wọn ire ń bẹnu bíi bíbẹnu rẹ ṣùgbọ́n ká kíyè sára dáadáa kéèyàn ó má kó sọ́wọ́ oríṣiríṣi oríṣiríṣi èèyàn ló wà lórí Facebook lórí social media ah. lọ́wọ́ yìí hmm. ẹ jẹ́ àkíyèsí ara o. ìṣọwọ́wọ́ owó olówó lórí lórí internet ẹni sì ẹni ń wá fà ń wó fò. Hmm. ọmọ làwọn kan ṣe give away. ẹni tó lóun fẹ́ ṣe give away hmm. ẹnìkan tẹ wọ́n tẹ̀ tún create account wọ́n á tún sọ pé kẹ́ ẹ fi WhatsApp number yín síbẹ̀ àwọn èèyàn náà wàá máa drop WhatsApp number tó bá yá wọn á wá kó yín mọ́ra ẹ sọ pé wọ́n tún lù yín jìbìtì ó hmm. bẹ́tà nǹkan téèyàn bá ní jẹ kéèyàn má fi rún mú. Hmm. Apex Fabrics. adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ yín. Unique Fabrics Unique Fabrics adúpẹ́ lọ́wọ́ yín àti hmm. eh, NPG Farms adúpẹ́ lọ́wọ́ yín jẹ́ ká fáwọn èèyàn láṣọ ká fi NPG Farms Less now for now. for now. aṣọ mélòó ló wà nílẹ̀. ah ọ̀pọ̀ táìmù wa o njẹ́ ká fẹ́ gbé wò ó. hello hello asaribanko. ẹ ra o orúkọ yín. àti pẹ̀lú ibrahim nadáyọ̀ méjì. ẹ àti pẹ̀lú ibrahim nadáyọ̀ méjì. láti ọ̀rẹ́ méjì. ẹ wá gba ọ̀pá mẹ́fà látọwọ́ unique fabrics. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. hello. hello. ìyá à ń gbé kò gbé ni o wọ́n dàbẹ́ ni pé wọn ò fẹ́ gbé tèmi nẹ́tíwọ̀kì ni. hello. hello. hello. hello. hello ọ̀gbọ̀tà àkọ́kọ́ lọ́ọ̀lẹ́sà ọ̀gbọ̀tà dé ṣe yí lẹ́ta sọ́lọ̀. ok ẹ máa bọ̀ wá gba léèsì ọ̀pá mẹ́fà ọ̀pá márùn. hello. hello. hello sà. a ń gbọ́ yín. lámọ̀sẹ́ aládẹ̀jọ ni sà. lámọ̀sẹ́ aládẹ̀jọ. láti bo. láti bọ́ fọ̀tò. ok ẹ máa bọ̀ wá gba nkàrà mẹ́fà ọ̀pá mẹ́fà. hello. ok. hello. ẹ máa bọ̀ wá gba nkàrà ọ̀pá mẹ́fà lẹ́kọ̀ọ́ usman aládùúgbò lu ajé. ẹ máa bọ̀ wá ń gba nkàrà ọ̀pá mẹ́fà. hello. orúkọ yín. láti wo adékọ́lá yusuf. Hmm. léèsì ọ̀pá márùn-ún láti ọwọ́ apex fabric ẹ wá gbà. lẹ́yìn tàgbà ó ta. anytime lọ́la. hello. hello. ibrahim kìsì láti akademi. Hmm. Ah. orúkọ. ibrahim kìsì láti akademi. ok láti akademi ẹ wá gba nkàrà. ànkàrà ọ̀pá mẹ́fà. ó ti yé wọ́n ti yé. hello. hello. orúkọ yìí. hello. mo ń gbọ́ yín. mary mary apanisílẹ̀ látọ̀sọ̀ sáàmì. ok hmm. ẹ máa bọ̀ wá gbàǹkárá ọ̀pá mẹ́fà. yes. hello. hello sir kẹ́hìndé adébáyọ̀ láti Ṣàgámù. ah Ṣàgámù kó o lọ sí fẹ́ gbà báyìí ẹ ó wà tó ní léèsì ọ̀pá márùn-ún wá síbàdàn. bẹ́ẹ̀ máa wá sà máa wá sà. ok ẹ wá gba léèsì ọ̀pá márùn-ún látọwọ́ apes fabrics. ok sir ẹ ṣe gan sir hello. hello. hello lẹ́kan láti ìbàdàn. lẹ́kan kí ni. lẹ́kan bello láti láti ti sọ́mi. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ dáadáa. lẹ́kan bello. láti sọ́mi. láti sọ́mi ẹ wá ẹ wá gba léèsì. ah thank you. ẹ ní ẹ kú ọ̀lẹ́ sàn. ó kọ yín. adéọlá ládẹjọ láti ọlọ́ọ̀dá. ẹ tún orúkọ yẹn mú mà. adéọlá ládẹjọ láti ọlọ́ọ̀dá. láti ọlọ́ọ̀dá. bẹ́ẹ̀ ni sọ ẹ má bàa wá gba léèsì ọ̀pá márùn. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Ayefele and EOB. Ó ń bọ̀ Kolenda nílùú Ìbàdàn. Sọjí agbára ńlá. Sọjí bọ́ńkì. Ẹ jáde wá o. Gbàlá wà níbẹ̀. Sọjí ìwòsàn. Omi ní wọlé ẹja apàjùbà ní balẹ̀ àparò jẹ́. Olùgbóngbò tìlà ní Ṣẹ́gun Ògúlùtù. Ìsọjí agbára ńlá ẹni tí bọ́ńkì gbé agbára ìhìnrere lé lọ́wọ́ nígbà tó ń g gòkè ọ̀run ni mò ń pè rí o ìyẹn Daniel Kọ̀lẹ́ndà nǹkan la máa ṣẹlẹ̀ nílùú Ìbàdàn ìsọjí ọlọ́jọ́ mẹ́rin tí ó bẹ̀rẹ̀ ní Thursday ọjọ́ kọkànlá títí di Sunday ọjọ́ kẹrìnlá November twenty twenty one aago mẹ́rin ìrọ̀lẹ́ ojoojúmọ́ ni o gbàgede asidam tó wà níwọ̀ fún ìyànà church Ìbàdàn ni yóò ti wáyé nígbà tí ìpàdé iná ìmímọ́ fún àwọn òṣìṣẹ́ nínú ọgbà àjàrà yóò máa lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ láago mẹ́fà àbọ̀ ìdájí lójoojúmọ́ ní pápá ìsọjí yìí kan náà Thursday sísá ọ̀dẹ̀ èlé yìí ògùn ọlọ́run fẹ́rìn nílùú Ìbàdàn nínú ajíire Daniel Kọ̀lẹ́ndà ènìyàn ó yá o Jésù lolúwa. ẹni rí wọn ní gbogbo ṣùgbọ́n ẹni rí bẹ́ẹ̀ ni fadilati sheikh muhammadu taofik akeogba gold oníwàásí tí kì í fepo bọyọ̀ alábàjọ táwọn bàbá wa ìmáàmù ilẹ̀ ìbàdàn fífi fadilati sheikh akeogba gold jẹ́ oyè wazirul muslimina gbogbo tìpínlẹ̀ ọ̀yọ́ sunday ọjọ́ kẹwàá oṣù kẹwàá october ten làwọn bàbá wo wé láwàní fún sheikh akeogba gold nínú mọ́sálásí lọ́jà àbámbàdàn bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́sàn-án àbárọ̀ lẹ́yìn èyí ó dinú gbọ̀ngàn ńlá ọlásọjí hall àdójúkọ Koro bus stop along ọjọ́ UI road Fadilati Sheikh Muhyiddin Ajani Bello àti bàbá wa Sanu Shehu ni wọ́n ṣe ẹgbẹ̀lẹ́mùkú wá sí four thousand naira làǹkàrẹ̀ gbẹjọdá ẹ lọ ra tẹ̀yìn lọ́fíìsì Akéwàgbà Gold tó wà ní Rainbow bus stop along Iwo road ọjọ́ expressway àti ní ṣọ́ọ̀bù màmá aṣẹ́wà mọ́gbà bus stop ọjà kẹsàn-án nílùú Ọ̀yọ́ ẹ̀pẹ̀ zero eight one twenty fifty eight nineteen thirty one fún àǹkàrà yín Alhaji Taofik Akéwàgbà Gold wazirul muslimina gbogbo òpin ìpínlẹ̀ ọ̀yọ́ tọ̀yẹ́bà lọ́wọ́ máa ń ṣàtàkùn. First Square Gospel Church Ìbàdàn district ń pe gbogbo ọmọ Ọlọ́run fún ìkórajọpọ̀ láti twenty twenty one convocation twenty twenty one. Àkórí tí Ọlọ́run fún wa lọ́dún yìí the unlimited God Second King chapter seven verse one látọjọ́ Thursday seventh October the Sunday ten ní gbogbo wa yóò ti máa gbàdúrà láwọn ẹ̀kọ́ ìjọ wa gbogbo ọ̀mí àdìo lógúdù bẹ́ńbò john awẹ́ olúwalógbọ́n kọta abba abeji òkè àdó òkè bọ́là lọ́jọ́ thursday seven ìṣòro alápapọ̀ ní lọ́jọ́ friday eight pẹ̀lú àṣekágbá ìsìn lọ́jọ́ sunday ten ọlọ́run máa lò reverend sam aboyeji general overseer pẹ̀lú reverend barrister solomon wada district overseer first square gospel church ibadan district seven and nine just street Of seven days adventist road òkè bọ́lá ìbàdàn la ó ti pàdé láàrin ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́run yóò fọwọ́ kan gbogbo èèyàn àdúrà wa yóò gbà lórúkọ jésù olùkéde bro ayọ̀délé ọláyínká. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ káàbọ̀ padà a ti bọ́ sí agbami ètò báyìí ẹ <clears throat> n ta ṣe yìí a kì í ṣe mọ́ ṣe mọ́ mm. ṣùgbọ́n torí bí ó ṣe jẹ́ nírọ̀lẹ́ yìí a ní láti ṣe a sì ń fẹ́ kí gbogbo yín ó jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ lórí n tí a fẹ́ ṣe yìí <sighs> ẹ kúrọ̀lẹ́ sista ẹ kúrò lè sà. ẹ yes sà. ọmọ ọwọ́ yìí ti tó ọmọ. ọdún mélòó ọdún mélòó. kò tí ì pọ̀dún sà. kó tó ṣù mélòó. oṣù márùn. ṣé tó máa gbé ojú yín. Ah, ẹ fẹ́ kó gbé ẹ pẹ̀lẹ́ mm. ẹ pẹ̀lẹ́. ok mo wá fẹ́ rọ̀ yín ni o téèyàn fẹ́ téèyàn bá ẹ ti mọ́kànbọ̀ ẹ mọ́ sunkún rí pójú yín pọ̀ téèyàn bá mú téèyàn bá wo ọmọ yìí ó dàbí ọmọ oṣù kan àbí hmm. ọmọ ọ̀sẹ̀ mẹ́ẹ̀ẹ́ bíi mẹ́ta so kò yíra padà láti gbà yẹn. àti gbà tẹ́ ti bí. ṣé àkọ́bí yín ni. third born. third born ni àwọn tó kù ńkọ́ ṣé wọ́n ṣe báyìí. rárá sà. kò sí kankan nínú wọn tó ṣe bẹ́ẹ̀ nígbà tẹ́ ṣàkíyèsí pé ọmọ yìí ń rí báyìí. kí làwọn àkíyèsí kí làwọn àkíyèsí tẹ́ ẹ rí. tẹ́ kọ́kọ́ rí. ìgbà tí mo bí ó tẹ̀ sí sanra díẹ̀ hmm. so bí after six weeks so tí ọkọ mi bá ti ń wẹ̀ mo wá rí i pé ọmọ yìí ó ń rù èmi tiẹ̀ máa ń fi ṣe ẹ̀yẹ torí mi ò tí ì mọ nǹkan tó ń ṣe màá ní ah, báwo ló ṣe wá rí báyìí ó ṣáà tìrín ó ṣáà ah. ìyá ọkọ mi á ní fi sílẹ̀ ó máa sanra bó ṣe rí tiẹ̀ ni ah, so bíi six seven weeks yẹn ló ṣàdìpọ̀ develop cough àti kàtá so èmi ṣáà lògùn kọ́ fún bọ̀ kò ó kàn relieve ẹ̀ díẹ̀ later ó tún padà so mo wá pe àǹtí kan tó ń ṣe tó jẹ́ nurse wọ́n á ní kí n fún ní antibiotics so mo lo antibiotics yẹn fún still kò ṣe so mo ṣá èmi mo rò pé let me just leave him pé bóyá bó ṣe fẹ́ so ó wá ní di òru ọjọ́ kan ó wá ń bì kò fẹ́ gbóúnjẹ mo ṣáà fọ̀sẹ̀ fún lóúnjẹ ó wá ń bì ó dẹ̀ máa ń jẹun gan kò wá gbóúnjẹ rárá ibẹ̀ mo ti mọ̀ pé something is wrong so ara ẹ̀ wá ń gbóná wá ń ké gan ń ké gan ó dẹ̀ jẹ́ ìdajì Sunday àtẹ̀tí ń prepare fún chọ́ọ̀chì so oru ọjọ́ yẹn breeding yẹn wá fast gan ó fast mi lè sùn mo wá ṣàjókòó mo wá ń wojú ẹ̀ mo ṣà ń pray pé ọlọ́run jọ ṣàánú mi lórí ọmọ ẹ̀ so bàtí ilẹ̀ mọ́ mo wá pe àǹtí yẹn mo ṣe fídíò kọ̀ mo á ní ẹ̀wọ́ bọ́mọ̀ ẹ̀ ṣe mí wọ́n á ní kí n má gbé dúró lé pé kí n má gbé lọ sí hospital kí hmm. wọ́n ní kí n gbé wá usage ah mo ní wàhálà usage pọ̀ mo ṣáà lọ sí hospital tó wà ní abai hmm. so ibẹ̀ wọ́n wá kọ́kọ́ sọ pé ó ní pneumonia so wọ́n treat ẹ̀ fún pneumonia yẹn but wọ́n wá ní nǹkan beat ní heart ẹ̀ pé wọ́n ní ìdàtí check heart ẹ̀ so wọ́n á ní ká lọ sí UCH wọ́n níbo a máa lọ sí cardio clinic pé Tuesday ni wọ́n máa ń ṣe clinic yẹn pé ká máa lọ lọ́jọ́ Tuesday wọ́n tẹ̀ discharge wa ní Monday wọ́n á ní pé àwọn ò fẹ́ ká gbọ́mọ̀ ìdúró sílé pé bọ̀ ká gba ibẹ̀ yẹn lọ sí UCH so aṣáàgbédé UCH ti emergency wọ́n fún wa ní lẹ́tà so gbàtà wa thank God pé àǹtí yẹn náà mo wá rí àwọn náà mi lọ sí ọ̀dọ̀ consultant wọ́n wá ṣàwé lẹ́tà yẹn wọ́n ṣàwé ṣe gbogbo wọ́n ṣàbèrè gbogbo nǹkan lọ́wọ́ mi mo ṣàṣàlàyé so wọ́n wá ṣe test wọ́n admit wa wọ́n ṣe test wọn tí sọ nǹkan tó ṣe fún mi wọ́n ṣe first echo then the second one tán ṣe wọ́n ti wá pè mí wá ní madam ṣé àwọn doctor ti sọ nǹkan tó ṣe mú ìwọ̀n sọ ah. nǹkan wọ́n ní à pé ó ní ihò ní ọkàn ẹ̀ ah ibẹ̀ ni mo ti bú sẹ́kún pé ah ihò báwo pé mo kàn máa ń gbọ́ ni mi ò tí ì rírí wọ́n ní pé ihò lì wà ní heart ẹ̀ ipe surgery nìkan náà dẹ̀ fi máa ń correct ẹ̀ correct ẹ̀ so wọ́n tún wá ṣe another one ibẹ̀ náà ti rí i pé wọ́n ní ipe ibi lungs ẹ̀ ipe ibi tí ẹ̀jẹ̀ ń gbà pé ó kéré pé so force ni ẹ̀jẹ̀ yẹn fi ń ipe àti ipe mi gbọ́dọ̀ fún ní oúnjẹ púpọ̀ jù gan ah. every three three hours náà wá ní kí n máa fún lóúnjẹ wọ́n dẹ̀ fún mi ní quantity tí màá máa fún so later gbà tí wọ́n wá ní mo máa rí surgeon gbà tí surgeon náà dé surgeon ní sọ́jọ́ ò tẹ̀ bá mi sọ nǹkan èmi wá lọ wo um, result tán máa ń kọ mo wá lọ wo check if case file mo wá rí sọ́jọ́ ní he has um, heart failure he has VSD he has coarctation of the heart kí ni gbogbo ilé ìgbà táwọn dókítà adémọ́ni ẹjọ́ kí ni gbogbo ilé wọ́n ní ṣèbọn sọ fún mi kó ní hole in the ní ẹni VSD wọ́n ní coarctation of the heart àwọn ní òun níbi lungs yẹn pé ó ti rin ẹ̀jẹ̀ ò rí bí flow dáadáa <laughs> pé so heart yẹn wípé ó ní heart failure torí pé ihò wà ní heart yẹn wọ́n wá ní pé surgery ni wọ́n máa fi correct ẹ o. iṣẹ́ wo lẹ̀ ń ṣe. èmi ń tajà ni. irú ọjà wo lẹ̀ ń ta. mo ń ta bàtà àti báàgì. ẹ ti náwó lórí ọmọ yìí. Ah so àṣẹ̀wá àṣẹ̀bọ̀ ńkọ́ kí ni wọ́n wá ní kẹ́ ṣe. wọ́n ní pé a máa ṣe sọ́jú yẹn náà ní ní Babcock. ọmọ oṣù mélòó ni báyìí. ó ṣe é máa pé five ní month yẹn bí ah. ten ló máa pé five months ìyàjò ìyàjò dẹ̀ ni wọ́n gbọ́dọ̀ tètè ṣe. bẹ́ẹ̀ni torí mo bi consultant mo ní how ni